أنفسنا وسيئات أعمالنا ما الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن قرى الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول الله وضع الله سبحانه وتعالى ترى صلاة ونجوى محمد صلى الله عليه وسلم في الله الله ìmọ̀ bẹ pẹ̀lú àwọn sọ̀hábà òṣì ọlọ́run àwọn aráàlú òṣì ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé láàrin ọ̀la sí ọ̀túnla a máa bọ́ sínú oṣù Dhul-Hijjah tó jẹ́ kan nínú àwọn oṣù ojú ọ̀run òun náà sì ni oṣù tí ó gbẹ̀yìn nínú ọdún níbàámu tí yóò ka ìfi òṣùpá ṣe nǹkan ọjọ́ èyí tí wọ́n fi lóore fún wa òun náà ni ká palẹ̀mọ́ púpọ̀ láti lè mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ dání lẹ́yìn tá a mú wọnú oṣù tòlẹ́jà kìí dá ká wọnú oṣù náà ká máa wá sálọ sọ́tún ká máa sálọ sọ́sì àbí káwá máa wà aláìmọ̀kan nínú oṣù náà lẹ́yìn ṣe ìtọ́ka tó dáa fún mùsùlùmí ọlọ́dọ̀dọ̀ torí pé bí ìjọba ṣe tóbi sí òun náà nìyẹn ṣe máa ń palẹ̀ máa fún un lẹ́yìn ó bá gbá àlejò nínú ọmọnìyàn àwa náà mọ̀ pé ìpalẹ̀mọ́ fún àlejò a máa yàtọ̀ níbàámu sí irú èèyàn tí a fẹ́ gbà lálejò báwo ló ṣe tóbi sí àpọ́nlé wo ló ń bẹ lára rẹ̀ bá ṣe gbàlejò ará àdúgbò bẹ́ẹ̀ kọ́ láṣẹ gbàlejò aráàlú bá ṣe gbàlejò ọmọdé bẹ́ẹ̀ kọ́ láṣẹ gbàlejò àgbàlagbà bá ṣe gbàlejò ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ kọ́ láṣẹ gbàlejò àwọn adarí wa bá ṣe gbàlejò ọmọ tí ó kọ́ láṣẹ gbàlejò àfà eléyìí tọ́ka yìí pé ẹ̀kọ́ àdámẹ́ni bí àlejò bá ṣe tóbi sí náà nìyẹn ṣe máa ń palẹ̀mọ́ rẹ̀ lẹ̀ fún orí ẹ̀ oṣù Dhul Hijjah oṣù kan tí ó tóbi ni tó dájú pé ó kò káàtà ọ̀pọ̀lọpọ̀ àlejò nǹkan ńlá lọ́wọ́ gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lọ́gẹ̀dẹ̀ tó lábẹ́ lẹ́yìn kálíbalẹ̀ rí àlejò yẹn pa dáadáa á padà sínú al-Qur'an al-Karim ó ní ọ̀rọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala torí ẹ̀ àárọ̀ ní kálukú wa kí a gbé wa èmi ti gbé tèmi ń bẹ níwájú mi oníkálukú náà gbé ti tiẹ̀ àtiwọ́ tó há gbogbo rẹ̀ àtiwọ́ tí kò tí ì há tán ẹ̀yà gbé Al-Qur'an wa tí a lọ sínú suratu al-hajj suratu al-hajj twenty two látòrí àyà. 27 látòrí àyà 27 títí láti ìbàdí àyà 37 ìwé ọlọ́mọba ní sábàdílé ní insha Allah a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú bu ọlọ́mọba Allah subhanahu wa ta'ala àbí kí a gbé gan láti àyà 36 àyà 26 Quran chapter 22 verse twenty six. eléyìí náà nìyí yóò fún sábẹ́kù wa láǹfààní àwọn náà tún lè máa ṣe ìrántí àti ìfi ìmọ̀ yíra ẹni nílé pẹ̀lú àwọn ìyàwó wa àbáwọn ọkọ wa tí wọn láǹfààní láti wá sí ìjókòó àbí àwọn ọmọ wa náà nílé náà bákan náà àbí àwọn ọ̀rẹ́ wa tí wọ́n láǹfààní láti darapọ̀ mọ́ wa àbí yóò wo jẹ́ nínú àwa mùsùlùmí a lè máa fi ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn a máa fi ran ara wa létí látìlíkọ́ ní kálukú wa kí á jẹ́ alukóhánì wa a máa wò ó kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala ó ṣe ní ọ̀rọ̀ fún wa. àkọ́kọ́ tí a bá lọ sínú Suratu Tawbah Quran chapter nine ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ó ń bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní inna iddata shuhur inda Allahi ithna ashara shahran lima khalaqa Allahu as-samawati wal-ard ọlọ́ni ẹ̀rí iye méjì èje ilẹ̀ méjì èje ọlọ́run ti kádàrá kí oṣù méjìlá ó máa bẹ nínú ọdún kan ìyẹn ni wípé ìgbà ilé ayé a máa yípo ní oṣù méjìlá oṣù méjìlá oṣù méjìlá oṣù méjìlá bàbá bẹ̀rẹ̀ oṣù kan ìkejì ìkẹta ìkẹrin tó bá dé ní ìkeje àmọ̀kẹjọ tó fi lórí ìkọkànlá yóò bá di ìkejìlá lẹ́yìn ìkejìlá oṣù oṣù sáńpì ní oṣù kẹtàlá á padà sí oṣù àkọ́kọ́ tá a ti bẹ̀rẹ̀ ni oṣù méjìlá níbẹ̀ nínú ọdún a sì mọ ọdún nínú oní tó tóbi jù tá a máa ti ṣe òkà ọjọ́ ìjókòó wọlé òun náà lóṣù tá a máa rí ọjọ́ tí ò dín ní twenty nine tí ó sì dé sí thirty tá a rí nínú rẹ̀ torí pé oṣù kan àwọn ọjọ́ a rí ń bẹ̀rù bisala muhammad sallallahu alayhi wa sallam ó ní aṣáharu akada thumma akada thumma qabada ibhamahu fi ní oṣù mẹ́wàá mẹ́wàá àti mẹ́sàn-án nínú rẹ̀ nínú ọ̀rọ̀ mi ó ní aṣáàrò aṣòro wà aṣòro wọ́tísìrì mẹ́wàá mẹ́wàá mẹ́sàn-án thirty nine tó bá pọ̀ jù ó láàmà rí yẹ̀wùmẹ̀ láàmà thirty days kò thirty one nínú òǹkà tó ń jẹ́ òǹkà òǹkà ojú ọ̀run thirty one ò sí mbẹ̀ bẹ́ẹ̀ ni kò sí twenty eight òǹkà àgbélẹ̀rọ léyìí tí ọmọ ènìyàn tí wọ́n ń kà lọ́wọ́ ara wọn tí wọ́n gbélẹ̀rọ yálà wọ́n fi oorun wọ́n fi sọrí rẹ̀ ni àbí wọ́n fi atẹ́gùn ni wọ́n fi ṣe kíkà rẹ̀ ni àbí wọ́n fi òjò wọ́n fi ṣe òǹkà rẹ̀ ni ohunkóhun kọ́mọ ènìyàn kó fi ṣe òǹkà rẹ̀ irú àwọn oṣù bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí omi yóò mọ jẹ́ thirty five márùnléní ọgbọ̀n ẹ̀mọ̀ rí omi ó ju ọ̀pọ̀lọpọ̀ omi ó fẹ́ wọ ogójì ẹ̀ sì mọ rí mi náà nìyí tó dájú pé tọ̀ ogún ni àbí tí ó lè lógún àbí tí ó jẹ́ méjìdínlé ọgbọ̀n láti máa rí irú àpẹẹrẹ àwọn tí wọ́n ń lo ohun tí wọ́n fi ń ṣe ọkà àwọn lẹ́yìn olè ẹ mọ̀ rí twenty eight ẹ mọ̀ rí twenty nine ẹ mọ̀ rí thirty ẹ mọ̀ rí thirty one àwọn náà wò ní thirty two bí wọ́n ṣe ní twenty seven eléyìí àgbélẹ̀rọ látọwọ́ ọmọ nìyẹn ni àmọ́ níbàámu sí ìpínlẹ̀ tí olúwa wọn ọba dẹ́dá tó dágbà tó dá gbogbo nǹkan tó dá wulẹ̀ sábẹ́ nínú rẹ̀ tọ́nà ọba gbé kalẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ tọ́nà ti dá sánmà àti ilẹ̀ òlọ́lọ́ ti ṣe ọdún ní òǹtà ìgbà tó tóbi jù ó fi oṣù ó fi tẹ̀lé ọdún kan yẹn nìyí àmọ́rọ́ oṣù méjìlá ń bẹ oṣù méjìlá níbẹ̀ nínú ọdún kan ẹ wá rí nínú oṣù àmọ́rí ọjọ́ tí ó máa bẹ láàrin mọ́kàndín ní ọgbọ̀n àbí ọgbọ̀n bẹ́ẹ̀ náà èyí tó kó wọlé òun ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ a máa rí ọjọ́ méje ọjọ́ méje ní bẹ nínú ọ̀sẹ̀ ọjọ́ méje ni jẹ̀má láti wá sọ pé òkè kò ní di ọjọ́ kan eléyìí ni a máa rí bí wákàtí bóyá mẹ́rìnlélógún àbódín àbí ó tún dín àbótún dín àbótún dín nígbà míì gẹ́gẹ́ bọ́lá wọn ṣe darí rẹ̀. ní àwùjọ ọmọnìyàn sọ àwọn eléyìí onítọ́lọ́ sọ fún aláàrẹ Qur'an al ọlọ́ni wa alamat wa bin najmi hum ọlọ́ni àwọn nínú àyà mẹ́rẹ̀ ní لتحتسب عدد السنين والحساب لتعتدوا عدد السنين ọlọ́run ló ń dá àwọn ìràwọ̀ àwọn òṣùpá òun dá wọn ìjà ìjádùn táwọn ènìyàn lè máa fi ṣe òǹkà àdàdà sí ní ẹ máa fi ka iye ọdún ọdún mọ́dún wọ̀lì ìfà ẹ máa fi ṣe àwọn òǹkà míì láàrin ara yìí orílẹ̀ èdè bí wọ́n ti tó bá mọ gbogbo òǹkà ọjọ́ ìgbà rẹ̀ tó mọ́ lórí òṣùpá tó fi ń ṣe òdiwọ̀n òǹkà rẹ̀ òun tó wọn ò ní dára sí láíláí níbi ìbá àwọn èèyàn lò àwọn bá mọ lórí oòrùn kò sí àbòsí yóò mọ wà ń bẹ̀ tábà ń fi oorun sanwó oṣù fún yàn jàmá a máa jàmbá àmà náà nígbà tó sì ṣe pé àárín fún wọn á ní rárá ẹ oṣù yìí pẹ́ thirty one nínú bẹ́ẹ̀ sì ni oṣù thirty one lọ́dọ̀ ọlọ́run àbí ká sọ pé ok twenty eight yìí wọ́n tó bá ní ah ìbí twenty eight ní ẹgbẹ́ tí wọ́n sáláàdì wa náà ah, àwọn twenty eight ti fọ́n sáláàdì wa eléyìí náà nìyí alábòsí náà ni wọ́n náà so àti kéèyàn lọ pẹ̀lú òṣùpá òun ni òfin ṣe àbòsí fún rẹ̀ fẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ àbí ṣe àbòsí fún ọlọ́wọ́n ọba rẹ̀ tó dáa torí ẹ̀ ló dá sí pé bàbá tiẹ̀ bí ní kápá láti fi dira wa ní gbogbo àlámọ̀rí ìbára lò láwùjọ èyí tó ní ṣe pẹ̀lú àwọn kankan lọ́lọ́run tọ́ka wa sí Al-Qur'an Al-Karim a gbọ́dọ̀ mọ́mọ́ lo òṣùpá láti fi ṣòǹkà bí àpẹẹrẹ olúwa wa ọlọ́run ọba wa sọ fún wa lálẹ́ Qur'an al-Karim wọ́n ní àwọn ẹni tí obìnrin tọkọ kú fún nínú àwọn obìnrin ọkọ kú ó sì níyàwó ọ̀rẹ́ wa jẹjẹrẹ rúnà àti wáyé jẹ wọ́n ní wọ́n àwọn ọkọ wọn fi wọ́n lè lọ tàràbàsùnà bí àfọ̀fín àrùbáàtà àṣìwọ́n wa àṣìrọ̀ ọlọ́run ní kí lo oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá fi ṣe tí a pè ní òpó ìgbélé ní wọ́n bá ṣe òǹkà yìí òṣùpá náà gbọ́dọ̀ lò àyẹ́bẹ̀ ká máa ń lo oòrùn àbọ̀ ń lo atẹ́gùn àbọ̀ ń lo òtútù àbọ̀ ń lo ìbòjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn lò láyé sí eléyìí ò ní kò lè lọ jàmá àbòsí ò wọ yálà kíyàn kọjá àlà àbí kíyàn ṣe àṣe ètò àṣe ètò ní máa ń mú wá bẹ́ẹ̀ sì ni àti kọjá àlà sí àṣe ètò olúwa wa ọlọ́wọ́n bá wa òfin. tó bóbìnrin yóò bá ṣe kú obìnrin tọkọ kú fún oṣù mẹ́rin àtẹ̀gbọ́ mẹ́wàá ni ǹjẹ́ wàá fi ṣe nǹkan oṣù kọ̀ọ̀kan òun náà ni òṣùpá ló fi ṣe ìpínlẹ̀ ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló mú wa wọn la fi ń fi òṣùpá ṣe òǹkà nígbà bá fẹ́ bẹ̀rẹ̀ Ramadan ọlọ́ni bàbá ń ṣẹ́yìn ní abẹ́ ń kún aṣàárọ̀ ọlọ́ni tí oṣù Ramadan bá ti jọba yìí bóun ló ṣe yọ látara ìlétẹ́sù rẹ̀ tá a láti mọ̀ pé ó kìí ṣe oorun rẹ̀ ìlédèṣù rẹ̀ jama òun náà ni èyí tí a máa fi ń ṣe òkà láti máa mọ àti parí oṣù kan oṣù mi láti mú ní èní oníkaná ìjọba nàìjíríà náà ti kéde supreme council for islamic affairs wọ́n ti kéde yìí pé ẹ̀rọ ọmọ nàìjíríà ẹ máa wo oṣù káàkiri ẹ bá ti rí yẹn lóṣooṣù ìṣíjà ẹ máa palẹ̀ mọ́ láti máa wà tó má ti rí wọn kéde pé tọ́ oṣù ìdòlẹ́jà ńkọ́ o ó ti yọ o àti bẹ̀rẹ̀ oṣù ìdòlẹ́jà nìyẹn bẹ́ẹ̀ náà ni ìjọba Saudi Arabia àwọn náà kéde lẹ́yìn pé ẹ̀yẹ wọn aráàlú ẹ̀yìn náà máa tìmúfínlẹ̀ láti wá oṣù ìdòlẹ́jà torí pé òun láti máa àwọn ọjọ́ tó pàtàkì nínú oṣù ìdòlẹ́jà سليل في الله سبحانه وتعالى في القرآن الكريم ولن يسألونك عن الأهلة ọlọ́niwọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa wá béèrè lọ́wọ́ rẹ̀ á ní àhìlà nípa ìlédèṣù tó ń yọ ní ìbẹ̀rẹ̀ oṣù tí sì ń tóbi tí sì ń tóbi tí ó jẹ́ àárín oṣù tí ó tóbi tán tí ó ti máa dẹ́kù títí tí ó fi ìgbẹ̀yìn oṣù bẹ́ẹ̀ ní rí mọ́ tó tún wá yọ padà anilẹ̀ àhílà ló ṣe máa ń yọ ní níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ló wà fún un kí ni àǹfààní rẹ̀ ọlọ́ni qul hiya mawaqitu linnas wal hajj wa muhammad sallallahu alayhi wa sallam máa sọ fún wa kó wọn ọlọ́wọ́ ọba òun mú oṣù tuntun níbẹ̀rẹ̀ oṣù tuntun òun mú o jáde mawaqitu linnas àwọn ọmọ ènìyàn máa fi ṣe òǹkà ìgbà òǹkà ìgbà òǹkà àsìkò wal bákan náà wọ́n máa fi ṣe òǹkà ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣe hajj wọn torí ẹ̀ jẹ́ máa mùsùlùmí eléyìí ní tí a máa ní ìṣàkóso lọ́pọ̀lọpọ̀ lábẹ́bẹ́ ẹ̀rí àwọn oṣù méjìlá ti ń bẹ nínú oṣù ojú ọ̀run mẹ́rin nínú wọn ó jẹ́ oṣù àgbèwọ̀ a máa ń pè wọ́n ní oṣù àgbèwọ̀ kí ló dé torí pé olúwa wa ọlọ́run ọba wa ó ṣe àwọn kankan ní èèwọ̀ nínú wọn pàtàkì jùlọ ọlọ́run ṣe léwọ̀ nínú wọn ìṣàbòsí fúnra ẹni fẹ́jẹ ẹgbẹ́ ẹni fún olúwa wa tó dá wa ọlọ́run ṣe lágbo ṣe léwọ̀ léwa lórí agbọ́dọ̀ jìnà sábò ní wọn ṣàbòsí níbẹ̀ ọlọ́run ṣe léwọ̀ fún wa bákan náà ọlọ́run ṣe léwọ̀ fún àwọn ìjọba ìsìláàmù láti máa pinlẹ̀ máa lọ jagun ọlọ́run ṣe léwọ̀ fún àti tó máa wá ká wọn mọ́lé ẹ al-ashhur al-hurum mẹ́rin ni wọ́n anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní al-ashhur al-hurum ó ní ẹ̀rí àwọn oṣù àbẹ̀wọ̀ yìí salasun mutawaliyat mẹ́ta nínú wọn wọ́n pọ̀wọ́ lera wọn àwọn náà lè fi ara yẹn mọ́ zulqaada òun lè dá lòdì tí à ń lò lọ́wọ́ tó tún ẹ̀ tán yìí zulhijja òun ní kejìlá ìkọkànlá ìkejìlá òní dòlùhíjà ẹlẹ́kẹta òní muharram òun lóṣù àkọ́kọ́ nínú ọdún nígbà tó fi òǹkà òṣùpá ẹ̀rẹ́ lẹ́kẹrin wọ̀rọ̀jà bó mọ̀tọ́ òun náà ní rọ́jà aláṣọrò ṣòro mẹ́rin náà nìyẹn dòlùkọ́dá dòlùhíjà muharram rọ́jà àwọn mẹ́rin ní aláṣọ alẹ́rọ̀ jama mùsùlùmí ó túmọ̀ sí pé a wà nínú oṣù الأشهر الحرم أسوة وبي القادة أو نوري ومرا تبالي أقول به وسن ذو الحجة ذو الحجة أنا الحرم الأشهر الحرم أتوا بسن محرم لينا أتوا بلو كتسين وادي يوسف ورجب هذا الله سبحانه وتعالى ودكي أشياء قلوك ọ̀pọ̀lọpọ̀ àwọn oṣù yìí a ṣe lórílẹ̀ ó dẹ́nu oníkálukú wá sí ó fi ṣe olórí ọ̀wá lọ́rùn dáadáa. Nam nínú Al-Qur'an al-Karim, Sura Suratul Hajj, Quran chapter 2, Ayah 26. أعوذ بالله من الشيطان الرجيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين للطائفين والقائمين والركع السجود قلوا الله الله سبحانه وتعالى ó ń bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá sọ̀rọ̀ nínú nínú sura yìí tí a mọ̀ sí suratul hajj ọlọ́run ọba ní wa ìgbàwáàna wa ìgbàwáàna ibrahim makana makana al-bayt ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam kò ṣojú rẹ̀ o afẹ́ fún ọ ni afẹ́ kò mọ́ ni òun làǹfààní ìd wọ́n máa fi ń sọ fún yàn nípa tó ti lọ kí òṣèlú ẹni nì. ìdá ìdá wọ́n máa ń sọ fún yàn nípa tí yóò padà ṣẹlẹ̀ lọ́wọ́ ni ìdàn èyí tó bá ṣẹlẹ̀ nísìnyí lọ́wọ́lọ́wọ́ a máa ń lo ìdàn ìdàn nísìnyí. àmọ́ ìdì bá lọ́wọ́ dáadáa lórí tó ti lọ tọ́lọ́ fẹ́ fún wa ní ìró rẹ̀ tí òṣèlú wa ò ní wani ya mú kúrò bí kalẹ̀ nílẹ̀ káfàánú lè yá kùtù lóka ọlọ́run nígbà tí alábí ò mọ ọlọ́run sọ fún orí sọlọ bá wà sọdọ nígbà táwọn kèfèrí ń pété pérò láti ṣàbùrù fún ọ láti pa ọ láti lé ẹ kúrò nínú ìlú bó o mọ o sí mẹ́gbà náà à sọ fún wọn ṣò ọlọ́run wa ní ìlú ọlọ́run ní Muhammad sọlọ bá wà kó wa ìdìbò wà ní màkánà lẹ́yìn ọlọ́run ní òsè ń bẹ̀ nígbà tí à ń palẹ̀ mọ́ àpamọ́ fún Ibrahim kí ni kan náà tọ́lọ̀ ń pamọ́ fún màkánà lẹ́yìn dèédé ọ̀gángán ilé tí wọn lọ́n fẹ́ pa Ibrahim láti láti lè kọ́ fún wọn náà àlùbẹ́yì kì í ṣe lé níyàn kì í ṣe lé gbé báátà yàtí jù bí kí yẹn máa ń lo alẹ́mọ́jú lédè lárúbáwá wọn náà ń pè ní kí ni albẹ́jì bí a máa ń lo alẹ́mọ́jú tá a máa ń sùn sí mọ́jú wọn náà ń pè ní albẹ́jì látara dáká yẹ̀bíìtù màbíìtù bẹ́ẹ̀tẹ̀nì ló máa ń pè bẹ́ẹ̀ nìyẹn àmẹ́lẹ́ kì í ṣe ibi tí yẹn máa ń lò mọ́jú pé yẹn fẹ́ gbé pẹ̀lú gbogbo tá a bá tún kọ́ onígun mẹ́rin ni mẹ́ta ni ẹ tabati kọ náà ń pèsè kí ni alibayiti nínú aláàdá rẹ òní káwọn yẹn máa gbébẹ Ọlọ́run bá ní wa ìgbà wà ní a pèlèsè kalẹ̀ ọ̀gángan ààyè ilé òun Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala táà pèlè bẹ́ẹ̀ fi wá òun jama. ìtọ́nà máa ń túnjì sí ọ̀dọ̀ ara rẹ̀ méjì ni ìtàn bẹ́ẹ̀ a máa ń pè ní ìdọ́fàtú dàtíyà sí ara rẹ̀ tá a lè ya nǹkan oúnjẹ ọlọ́run a lè ya ọlọ́run ya nǹkan yẹn kò ṣe é yà rárá láàmú sọ yàtọ̀ mọ́ ọwọ́ ọlọ́run ọwọ́ Allah àìnú mọ́ ojú ọlọ́run kò ṣe é yà ilmu Allah ìmọ̀ ọlọ́run. Qudratullah à lè yá àbí kò pọ́sibú kò lè yá àwọn lẹ́yìn lè ó tọ́ka sí bíbẹ ọlọ́run gẹ́gẹ́ ọ̀kanu. Ẹlẹ́ẹ̀kejì ìgbọ́fàtò tẹ̀sírìfìn òun ni ẹja fìtì sí ọ̀dọ̀ ọlọ́run àbọ́lọ́run fìtì sí ọ̀dọ̀ ara rẹ̀ àmọ́ láti lè fi fún nǹkan ní iyì ìgbé tóbi ni nǹkan yìí òun ọlọ́run lòun ẹ̀hẹ́ ìyẹn a máa yá àmọ́ ìsẹ̀pẹ́sẹ̀ bẹ láàrin ọ̀hún àti Allah àní máa fẹ́ máa fẹ́ ròyìn ọlọ́run bíbẹ̀rẹ̀ a máa fi nǹkan yẹn ròyìn ọlọ́run láà láà àmọ́ ròyìn ọlọ́run ní bíbẹ̀ àmọ́ nǹkan ní dábàá ròyìn kan a máa fi sọ́dọ̀ ọlọ́run tó túmọ̀ sí níbi ìròyìn bíbẹ̀ ọlọ́run nǹkan yóò sílẹ̀ àmọ́ nǹkan náà ọlọ́run lónìí láti máa sọ náà fọ́tò lọ́run ràkúnmí ọlọ́run ṣé ń bẹ àbí òsì ràkúnmí ọlọ́run bẹ ẹ̀dà tìpàdájú wa sọ́ọ̀lẹ̀ àyè sọ́lá tó wọ sọ́lá àbíyí na ọtún lọ ọlọ́run ní eléyìí ní ọkọ̀ òun ọlọ́run ràkúnmí òun ọlọ́run ẹ má fara ní má fara sókè orúkọ ọlọ́run fi nǹkan yẹn ti sí ọ̀dọ̀ ara rẹ̀ ni àpẹẹrẹ rẹ̀ òun náà ni Baytullah Baytullah tá a máa ń pè ní ilé ọlọ́run al-masjid mọ́ṣáláṣí ìdòdó náà wà ní Baytullah bẹ́ẹ̀ náà ni ilé ńlá náà pè ní al-Baytul ilé ọlọ́run ọba rẹ̀ yàmá ìyàwó mọ́ṣáláṣí náà ah! ọlọ́run nílé mọ́ láyéláyé. <laughs> ó ní tó torí ẹ̀ lẹ́sìn àtọ̀ ìyàtọ̀ bẹ láàrin tá a fi ń tì sí ọ̀dọ̀ Allah tó sì jẹ́ ìfìdí tó ń tọ́ka sí gbígbẹ Allah àti tá a fi ń tì sọ́dọ̀ Allah tó ń jẹ́ ìtọ́ka sí ìfún nǹkan yẹn níyì àti ní ìgbétóbi yàtọ̀ wà láàrin méjèèjì. So, abẹ́ẹ̀ náà ni albaitu, baitullah. Olúwa wá ní, màkánà albaitu ọlọ́run ní a palẹ̀mọ́ fún Ibrahim makana bait ibi tí yóò kọ́ ilé sí àti bí ó ṣe kọ́ máa ṣe fẹ́ kó kọ́ anájúwa Ibrahim ṣe kọ́ àbí òkọ́ ó kọ́ bọ́lá ṣe tọ́ka ọdún sọ́tò ìpara ó kọ́ ó kọ́ ilé Allah bí ọlọ́run bẹ́ẹ̀ tó lọ ìṣùgbọ́n náà ń gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ní ẹni tí bẹ́ẹ̀ lọ́wọ́ máa ń jẹ́ ní lọ́wọ́ síbẹ̀ ẹ̀ bọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ rárá àìmọ̀tá nìyẹn Baitullah àmì ní tó tọ́ka sí ìṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo fún gbogbo ìran ọmọnìyàn àmì ní tó so gbogbo ọmọnìyàn papọ̀ lórí ìṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ó dápẹ́ ní àlejò àti ìdílé tó bá sí bẹ́ẹ̀ láàrin ọlọ́run ọlọ́run ò sí nínú bẹ́ẹ̀ kò sí nínú bẹ́ẹ̀ olúwa ń bẹ lókè ara sí rẹ̀ àmọ́ àmì ló tọ́ka sí ọ̀kan lọ́lọ́run gbogbo èèyàn ọmọ ènìyàn ẹ̀ṣọ́ náà lọ́kan òun náà ní alibẹ́tùl àdìk jẹ̀mọ́ ọlọ́run fi ní alá tó ṣeré kí ìbí ṣe ìhà ìwọ Ibrahim látòrí rẹ̀ lórí gbogbo àwọn tí ó mọ̀ wá bẹ́ẹ̀ alá tó ṣeré kí ìbí ṣe ìhà ẹ̀ gbọ́dọ̀ fún wọn náà fọwọ́ orogún ẹ̀ gbọ́dọ̀ sí kẹ́mí papọ̀ mọ́ lọ́run ẹ gbọ́dọ̀ máa kẹgbẹ́ pẹ̀lú ọlọ́run nínú ẹ̀tọ́ tó jẹ́ tọlọ́run ọlọ́run ẹ gbọ́dọ̀ wà nínú èèyàn ni nínú àlùjọ́nà ni ètí mi tí ò mí ni wàkọ́ hìr bẹ́tíyà ẹ̀rí wàkọ́ hìr bẹ́tíyà kó wá fọ ilé mi má ilé mi ìdọ́fà wo nìyẹn ti zàtìyà nìyẹn àbí tẹ̀sírìfù tẹ̀sírìfù nìyẹn. Chocolate, wàhẹ́ kó wá fọ ilé mi kó fọ ọ́ mọ́ ọ̀nà wọn ni ó fi fọ mọ́ ọ̀nà méjì ni àti tọ́háratu alimanawiya tọ́háratu alihisiya tọ́háratu alihisiya òun náà ni kó fọ mọ́ kó má sí ìdọ̀tí kó má sí ẹ̀gbin táwọn yóò máa ṣe níbẹ̀ kó máa mọ́ nígbàtótó láti ibẹ̀ náà ó wáyé ọlọ́run Allah subhanahu wa ta'ala bí mímọ́ tuntun ni kò síbi tó mọ́ ó dàbí ilé yìí kò síbi tí wọ́n ti náwó sí kí ká máa má environment surroundings tó dàbí ilé yìí kò sí in the whole world kò sí tó bá mọ iye bọ́jẹ̀tì tí wọ́n fi ṣe kíni nílé yìí tá à ń sọ yìí ẹ ní àbá tó ń ṣe kíni bẹ̀ èdè ó ju bọ́jẹ̀tì kọ́ńtì mi lọ àwọn tó ń ṣiṣẹ́ mẹ́ ọmọ iye wọn ní ògbọ́n tó lọ ọlọ́run sọ wọ́n dé àmọ̀lẹ́bí rẹ̀ tó lọ́nà alihamudulila ẹ̀yin náà lọ lọ́dún yìí ẹ máa tẹ́lẹ̀ máa fi wọ́n ọmọ ìpẹ́ wọn ni máa ń sọ wọn ní òkókó maka mọ́rúurú bangali ló ń túnṣe odidi kọ́ńtì náà ẹ̀ jama ìdókòlà lọlé mi odidi kọ́ńtì kan ló gba kọ́ńtàkì ẹ̀ láti mọ̀ ṣùgbọ́n tó pọ̀ ẹ̀ kọ́ńtì táwọn ará ló mọ̀ wá bẹ́ẹ̀ so ìmọ́tótó kan nìyẹn tọ́hárátú àlẹ́sí àdáńpẹ́lẹ́ yìí ká máa kúrò níbi ẹ̀gbin àfojúrí ìdọ̀tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàkọ́ yé lẹ́yìn tí lẹ́yìn náà wọ ìmọ̀ ọmọ ilé mi kúrò ní kíni àtọ́hárátú àlùmáànáwìyà àlùmáànáwìyà ẹ̀rí ẹ̀gbin wo ni ẹ̀gbin àìfojúrí ẹ̀gbin àìfojúrí ṣíríkù ìkànnì gbọ́lọ̀ngọ́ orogún ẹgbẹ́ ìfojúrí nifaq ìkànnù ẹgbẹ́ ìfojúrí ìlhad ìlhad qalbi yàmá kíyàn máa kó ní lẹ́dí àwọn ìròyìn tó takò tọ́lọ́ àwọn ìròyìn tí ìṣe tọ́lọ́ wẹ́ fi ti ọlọ́ yàmá ọgbọ́n eléyìí lára ẹgbẹ́ ìfojúrí nínú ẹ̀ òun náà ní àlùbídíà àṣírkù àlùkófó النفاق على البدية تسمع الم المعصية مالي أو إدمانه إدمان يو كانوا إيش يو إدمان شيء ما يو كان كان ما يو شيء تلا فيه إدمان يو كان مالي جماعة ويا ولا ما جبا المملكة العربية السعودية ولا ما حرصها الله بالتوحيد والحكمه ọlọ́ba wa tún dáàbòbò wọn pẹ̀lú ìṣọlọ́run lọ́kàn ṣoṣo àti òye ó wá ṣàmójúkúrò fún wọn wọ́n gbìyànjú púpọ̀ àwọn aláì wọ́n gbìyànjú púpọ̀ níbi ìmára méjèèjì yìí eléyìí sì tọ́nà bá gbélé anáfíwá Ibrahim aleyhi salatu wa salam tọ́nà bá gbélé lọ́wọ́ ọlọ́wọ́n bá ní wà tó yí ń bẹ alẹ́ tọ́ ọ́ máa ṣe ìmọ́tótó ilé mi lè tọ́ ìfi fáwọn tó mọ̀ wá ṣe tọ̀ wá kí wọ́n mọ ọ̀rọ̀ ní ká ilé mi ìlànà tó ń tọ̀ wá jẹ̀mọ́ tọ̀ wá fún ni tó ń lọ bí ìran bíi mẹ́rin alákọ̀ọ́kọ́ tọ̀ wá fún alikodo tọ̀ wá fún alikodo onítọ̀wá kò tiẹ̀ tó wọ mọ́ta jẹ̀mọ́ tó ṣe táwọn ní tọ̀wá fún ẹ̀mọ̀rọ̀ nǹkan nìyẹn ó yẹ kẹ́ ní nǹkan lẹ́sìn jẹ̀mọ́ ọ yẹ kẹ́ ní ìjẹ́mọ̀ ọ̀gbọ́n sí ó pàtàkì torí ẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lé ní insha Allah omi ò máa jẹ́ ìrántí tẹ́ ti gbọ́ tọ̀wáàfù olùkòdó ọ̀kanu àní tọ̀wáàfù ìfàdọ̀ tọ̀wáàfù ìfàdọ̀ òun tọ̀wáàfù tí àwọn alálàájì tí wọn ò gbọdọ̀ má ṣe orígun kan nínú orígun hajj ni ẹlẹ́kẹta òun náà ni tọ̀wáàfù aliwada tọ̀wáàfù aliwada òun tọ̀wáàfù ti gbogbo ẹni tí ó bá fi má kàálẹ̀ alálàájì ni ó wá ṣe múra ni tọ̀wáàfù tí ó ṣe tó fi dágbére fún ilé ọlọ́ ẹlẹ́ẹ̀kẹ́bí oná ni tọ̀wáàfù tàtọ́ wọ̀nyí òun ni tọ̀wáàfù nígbà tí ẹ̀bá kan lọ yan náfìlà mẹ́rin tí tọ̀wáàfù tó wà nù kò sẹ́lẹ̀ káàmù rẹ̀ tó bá lẹ́lẹ̀ káàmù tó fi kún wọn ló mọ bí ó ti rí bí àwọn kan máa ń káwọn ẹ̀ ṣe tọ̀wáàfù hmm? ẹ̀hán ìdáhùn wí náà nù kọ́mìgé alákọ̀ọ́kọ́ tọ́wáfù alùpùdù tọ́wáfù alùpùdù ẹlẹ́ẹ̀kejì tọ́wáfù ìfàbọ̀ ìkẹta tọ́wáfù alùwàdà ìkẹrin tọ́wáfù tàtọ̀ wẹ̀ ṣẹ́rí tọ́wáfù mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ọ̀ràn yẹn ni wọ́n tààrin wọn òun tiẹ̀ jẹ́ orígun nínú àwọn orígun hajj kò ṣeé kò ní hajj ṣe wá rí alákọ̀ọ́kọ́ àwọn tó wá lọ sí umura náà máa ń ṣe léyìí òní umura nù kẹrẹ́lẹ́kẹta nínú mẹ́ta kọ́kọ́ ló ń sọ ẹlẹ́kẹta mẹ́ta ìkẹta ìkẹta mẹ́ta yẹn nìyí alálàájì ní onímúra ní ògbòrò má ṣe wọ́n fi máa kalẹ̀ ẹ̀wà ní ẹlẹ́kẹrin tá a pè ní tọ́wọ́ àfo tàtọ́wọ́ yìí yálà hajj ló gbé ọ Umar ní umra ló gbé ọ lọ ní o ti parí iṣẹ́ hajj ní ìbẹ̀rẹ̀ rẹ̀ ní o ti parí iṣẹ́ umra ní ọ lókùnbà tó bá ṣe ń bẹ ní ìlú mọ́ta olùmọ yẹn rán fílà tọwọ́ náà fílà ni wọ́n fi lè yàn. tókè bí ẹnìkan tó lọ ṣe tọwọ́ kìí ṣe wàdà kìí ṣe ìfádàn kìí ṣe kòlóòmù kìí ṣe tàkọ́wúrò tọwọ́ àpò bìjì yìí tọwọ́ àpò yà lórí kan ṣe tọ̀wá bó three hundred and thirty wọn ní apá ìlú ọba ti parí ẹ̀ òun gbórí bọ inú wájà àṣùwájú ló bá gbórí bọ ọbẹ̀ lẹ́yìn tó parí tán three hundred and thirty lórí ìbá yọmọ lórí bá hókù síbẹ̀ tọ̀wá fún ìwé náà pẹ̀lẹ́ yìí tọ̀wá fún bìbì yìí lò jama èrè kọ́ nígbà sọ ipa nítorí orí rẹ̀ yọ alọ́ ní okòrí bọ̀kẹ́ bíbí àmọ́ dáyà láàmú ìmọ̀ gbóni lẹ́jẹ̀ ẹ́ ìmọ̀ ìmọ̀ kóde sí wàhálà òṣìṣẹ́ rí so gbogbo ìran tó wá fún wa sọ yìí àlùkòdó àlùfáàbọ̀ àlùmọ̀dá àtọ́wọ́ gbogbo ẹ̀ pátá ojú kan láti máa ṣe gbogbo láti máa ṣe òun náà ni bẹ́ẹ̀ tó wà. ibi tó lọ́wọ́ Ibrahim aleyhi salatu wa salam ó kọ́ lé ọlọ́run bá sí káàmọ́ pé ní àlùkáàbá tó lù àmìṣọ́rọ̀ àfàlùbẹ́tù láfíìf ibẹ̀ òun náà ni láti mọ̀ sí gbogbo náà tọ̀wá pátápátá láti mọ̀ ṣe nù. tọ̀wá fùkàkà tó ń ṣe ń jẹ́ ìfún kò sí ìdán ṣe ń yàrá rẹ kò sí kò sí láti mọ̀ ṣe tọ̀wá lójú ayé kan lọ. ẹgbẹ́ mi yé ayé nìkan láti mọ̀ ṣe tọ̀wá fún ìbádà tọ̀wá fún ìbádà ìdá àmọ́ láwọn olùkọ́ bí ó dá sí pé àwọn alálàájì tí wọ́n ti lọ tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ àmọ́ wáyé bẹ́ẹ̀ tó kàn ra mọ bí ilé àdìpọ̀ pákó àdìpọ̀ wọn mọ pálí ẹ̀ wọ́n á ní kọ́ mọ ilé ìrè tọ́wáfù kìlù tọ́wáfù ìtẹ̀dírí tọ́wáfù tẹ̀dírí tọ́wáfù tàlímì ó nìyẹn ṣé kí ìfàbùrú ìgbẹ́lẹ́yìn ìfàbùrú ń bẹ̀ èyí tọ́wáfù ìbádàn ìbádáwọ̀ fi léyìn jọ́sìn fọlọ́ wọn fi kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nìyẹn gbogbo tọ̀wá fúrábà ṣe tí bá ti jọ́sìn fọlọ́ ìgbà tí wọ́n ṣe ìbẹ̀yẹ nìyẹn. wọ́n kọ́ ilé ọlọ́ni bákan náà ó palẹ̀ mọ́ mọ́ ilé òun ọlọ́run gbogbo ìran ẹgbẹ́ fún gbogbo àwọn tí ó máa kẹ́nu ilé ọlọ́run wọ́n rọ gàí sujud àwọn tí ó máa kẹ́nu náà ni. àmọ́ ọlọ́run wá yọ nínú ààmù inú gbogbo bá kí mọ̀ ó ṣàtúrò àbí èyí tó sì jẹ́ àhámù ṣe tó pàtàkì jù nínú tá a máa ṣe níbi irun méjì náà ni àròkó wà sùdìr àròkó wà sùdìr méjèèjì rè ló gbé sáfẹ́ ní sọ́lá dúró jama kò túmọ̀ sí pé ẹni tó wáyé kí mọ̀ àti gbogbo àti lè lọ ركعتين بعد كان ولد مالك مالك القدسياني هو ولد النبي صلى الله عليه وسلم خطبه هو هو ولد هو جوكو من وان نوتي ركعتين انتم الصليت الصليت ركعتين انتم تو يما لو بلو ركع عمل مكني الصلاة بل عمل بلو سجود عمل مكني الصلاة اللي نتيما الله سبحانه وتعالى tó túmọ̀ sí pé ẹ̀kọ́ nù nǹkan mẹ́ta a gbọ́dọ̀ mọ ká tó kírun nǹkan mẹ́ta a gbọ́dọ̀ wà ní mímọ́ ká tó kírun alákọ̀ọ́kọ́ alimakan makanu salat gbọ́dọ̀ wà ní mímọ́ minal anjas wal anjas gbogbo tá a bá ti ń pè ní ẹgbẹ́ a mọ kírun níbi tí ẹ̀gbẹ́ bá wà ẹlẹ́ẹ̀kejì òun náà ni alibadan alibadan tá a fẹ́ fi kírun a mọ a kúrò kúrò níbi kí ni kúrò níbi ṣírùkù ilẹ̀ ẹ ṣe ṣírùkù ilẹ̀ ẹ ṣe kúfùrù ìyẹn ní máa ń ṣe ìyẹn ní máa ń ṣe ó mara rẹ kúrò níbi ẹ̀gbin kúrò níbi nàìjíríàfàtù mànàwíyà ni àbí ṣe sí ìyà mànàwíyà kúfùrù ṣírùkù títún ni ẹ̀ẹ́nìrìn páàkù bídíà bẹ́ẹ̀ lọ jama ó mara rẹ kúrò ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì oní ẹ̀sìn ìyà lọ́dà ní ìmọ̀ra bóyá àlùwàlá ni àbí gúúsùlù ni láti dáàfin kínú. ẹlẹ́kẹta nínú tá a máa ń mọ wọn náà ní libá aṣọ ọlọ́ni wọ́n ti yá àdáká fàṣọ yìí wà nábì aṣọ rẹ kò mọ̀ ìtumọ̀ mẹ́jọ ló wà fún ti yá àdáká dáàbìyẹ nínú ẹ̀ wọn náà ní alqalb wà qalbaka fàṣọ yìí mọ ọkàn rẹ ó túmọ̀ sí àyà yẹn nìyí a máa lò fún ìmọ̀ra ẹ̀gbin ìmọ̀ra ìfojúrí àti ìmọ̀ra ìfojúrí ìran àmọ́ra méjèèjì láàmú ọ̀dọ̀ fún sọ nǹkan mẹ́ta tá a mọ́ mọ́ mọ̀tàbá tí fẹ́ kírun òun náà nìyí jama mùsùlùmí lẹ́yìn náà olùwà wa ní وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق wọn lẹ́yìn náà ìwọ Ibrahim wà á bìn sí náà á bìn polongo pariwo fún àwọn ènìyàn èdè fún àwọn ènìyàn al-adhan bimana al-i'lan àbí ẹ̀yàmá ẹgbẹ̀rún wọ́n lè mẹ́tì lákẹ̀ẹ́ta lọ́wẹ́ ìmọ̀ ó jẹ́ bí gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé ìtumọ̀ tó ń pè ní al lè tó ṣe yẹn ẹ ti kọ́ mọ̀ ẹ gbà lọ́wọ́ ẹ̀ náà bọ́lá ṣe dá lórí àbúrò wọ́n gbà àníkọ̀gbà lọ́wọ́ rẹ̀ àbí wọ́n gbà máìkì lọ́wọ́ lágbá ní pé <laughs> bọ́lá ṣe dá ọkọ̀ ìpínlẹ̀ òun alimọ̀ advent yóò jẹ́ kí ni yóò jẹ́ rọ́ọ̀fù sọ́ọ̀tù rọ́ọ̀fù sọ́ọ̀tù ẹni tó lè pariwo torí pé àdán ìmáàdá àlẹ́ ìlànà.

bóyá ìbò bá ṣe microphone wọ jẹbi àwọn àgbẹ̀ tó kàn dáṣọ àìrò ẹ̀sùn kan dáàbò máa ń yamọ́ àdínú àti mùkí oníkójẹ́ tí ó lè pariwo lẹ́ẹ̀tì máa ń tánà bí Ibrahim ṣe níbí sallallahu alaihi wa sallam ẹ̀kùn mọ́ tó ṣe nínú ẹ̀wọ̀n ìgbà wa wọn lànà bí wa Ibrahim alayhi salatu wa salam ó dúró sí àwọn ènìyàn ojú orí òkè kínájú ah, pé ó wà ní àpáta mọ́ká àpáta sọ̀fà fámárúwà ìmẹ̀lówà ló wá pariwo náà fi náà ti dà iyẹ̀ láhùn ilhajj wá pa àwọn èèyàn ó pé wọ́n òkú sílẹ̀ kan lè gbóhùn ẹ̀ pariwo gan kódà wọn ní ọ̀nà ìbẹ̀rẹ̀ lọ́kọ́ tó kú ọlọ́wọ́ àti èèyàn àwọn èèyàn ò sí nígbà yìí tí má ti pariwo náà ni wọn ní ọlọ́ọ̀ni kò pèpè nfiye titiye onigini atani wa alena albanas allahu akbar wọ́n pè ń ta ní owí wọ́n pè àwọn aláàjẹ kí wọ́n gbọ́ wọ́n gbà ní ọgọ́ ẹ́ wọ́n nígbà tá náà ìbùrọ̀ yìí wà ní sọ́lá tí ó pèpè níjọ náà gbogbo ẹni tọ́lọ̀ ń kádàrà pé yóò ṣe àìsí tí wọ́n ti bí oníkálukú ló gbọ́ nínú àpòlù tẹ̀lé tó wọ́n darí láàmú tọ́nà bá ló lọ ó lọ tọ́nà bá ló lọ tó bá wà nínú àwọn tó gbóngbà náà ó sì dàbí náà náà labẹ́ẹ̀k labẹ́ẹ̀k aláhùnmá labẹ́ẹ̀k wàláyé ó lọ bó ṣe lọ kódà kó má ní kankan kó tálákà ju bá ṣe máa ń wí o èkúté ṣọ́ọ̀ṣì lọ ó lọ pẹ̀lú ìwọ ọlọ tó wàá bọ́ nílé ló bá ń bẹ nínú àwọn tó ń dáná lè bọ̀ ẹ́ lọ́wọ́ pé labẹ́ẹ̀k aláhùnmá labẹ́ẹ̀k ó lọ torí ẹ ẹ bá gbọ́ bẹ́lẹ̀ mi ṣe lọ́wọ́ ah, so easy so easy náà ni wọ́n ní wẹ́rẹ́ ní kíni wẹ́rẹ́ ní sóríwà adùn ṣe bí n dín olúwa lọ́wọ́ sí ni aṣòro ṣe bí dọ́là ọ̀bùn fọwọ́ sí bẹ́ẹ̀ bá ní aláyẹ̀wò ó ní owó bí yẹ pé òkun bọ́lá máa ní òní lọ wà láì kò ní lọ tí ò bá sí ní àwọn tí wọ́n jẹ́ pé bẹ́ẹ̀ bá lọ lọ́mọ pé ah

ẹ̀dá ten billion wàhálà díẹ̀ nìyẹn o ìgbé tó mọ̀ kílù títí àbẹ̀lẹ̀ ọ̀kọ́ náà kó fún wọn náà mọ̀nà àmọ́ má da ẹ̀ láàmú wọ mùsùlùmí wàláhì bọ́lá bá gbé lọ́wọ́ àlọ́ a ò ti wà too expensive mọ́ wọlé tó bá bẹ nínú àwọn tó dára ìbẹ̀rẹ̀ lọ́jọ́ náà ó níbẹ̀ àwọn tó bá ti ń bẹ̀ jẹ́mọ́ kan lo gbàǹdo ó dilẹ̀ kan ní pílẹ̀nì five kọ́bọ̀ ájì one kọ́bọ̀ ò ní lọ́wọ́ reality nìyẹn rà ọ̀nà ìṣàlẹ̀ ẹ̀mí náà táwọn táwọn àìtáwọn táwọn olùdó tí a jùlọ báyìí tẹ wọ́n lò sí bí eleven million ẹ̀ eh, ọ̀rọ̀ lẹ́lẹ́sìn nígbà tó wà ní five hundred naira ó lọ àwọn àbáwá kan sọ fún wa pé àwọn lọ ájì two hundred and fifty naira nígbà wọn lọ ọ̀nà gbọ́dọ̀ bọ́ ni wọ́n lọ alhamdulilayi bá a ṣe kéré mọ̀ yìí náà ló kọ́kọ́ sí six hundred and fifty thousand six fifty lọ́la bá ti àbí no eight hundred and fifty thousand eight fifty no six fifty náà ni ṣe mi fẹ́ kí ni six fifty má ṣe kéré mọ̀ ní six fifty nígbà ní ẹni ah ó kéré gan tọ́ta hmm, rẹ̀ ì máa kéré gan ni <laughs> bọ́lọ̀ bá ló yá ó yá bọ́lọ̀ bá ní kò yá kò yá sọ fún wa náà ọmọ yàrá kan tó lọ búrẹ́dì ni máa ń ṣe ẹ kò lérò pé òun lọ ó sì dèrò ọmọ òun àti ìyàwó rẹ̀ wọ́n tún wá lọ àwọn kan náà sọ pé yẹn láti afẹ́ wa kọ́ búrẹ́dì lójú amẹ́ríkà làwọn ilé ń tó búrẹ́dì ni wọ́n afẹ́ wa kọ́ búrẹ́dì ni ẹwà ní ká kọ́ lọ́hùn ojú àtúwò ẹ̀sìrẹ́sì àdàyè pé wọ́n lẹ́yìn mọ̀ ṣe dáadáa afẹ́ wa kọ́ búrẹ́dì lọ́dọ̀ yìí wọ́n wá wá nígbà tí wọ́n dé wọ́n ní èlò ló máa gbọ́dà nígbà tí sùn náà ní ok ìgbọ́lẹ́wẹ́ fi kọ́ just two weeks pé náà ní méjì ọlọ́run ṣe rọ̀ ọ̀dọ̀ wọn tó kọ tán ẹ̀ẹ́dẹ̀ wọ́n sì mọ̀ tọ́lá náà fẹ́ ló máa ṣe lọ́wọ́ àwọn ènìyàn wọn wá ní àfà ṣé ẹ plan fẹ́fẹ́ lọ ẹfẹ́ move lọ sí amẹ́ríkà ẹfẹ́ lọ kéésì àìsí ìlú amẹ́ríkà sì máa gbé bẹ́ẹ̀ àwọn mọ̀ọ́sán tó máa mọ gàrí nàìjíríà tó lọ́rùn ó nínú ìyá àti kẹ́ lọ dẹ́mu hajj hajj ni ọ̀rọ̀ wíwọ̀ ah. kò sí sọ̀rọ̀ ìròyìn kan bẹ́ẹ̀ kan sí materialism materialism alimadiya olóńgbòrò yẹn bá wù yẹn àwọn bàbá jọ̀wọ̀ nílò rí and funnily enough ẹ mọ̀ nílò ní ẹlẹ́nu ẹni tó kúrẹ̀ ní àfa bọ́dà ní ilé ìpínlẹ̀ dọ́kítọ̀ ẹ̀kan bẹ́ẹ̀ ìdí wà ní yunifásitì kan ní Ìlọrin tí ó fara rà ìdọ́tọ̀ ilé kan ẹ civil servant ṣiṣẹ́ ìjọba wọ́n ní pé ó wà lọ sí àjì láti lọ rú láti lọ kó lọ ó yẹ yẹn ní kẹ̀kẹ́ ní ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fi wọ́n lè fún ẹ fifty million pẹ́pẹ́ lẹ́yìn ọdún kan ó ò ní mọ bó o ti ná o ò ní lè ṣe ìṣirò wà náà pé ah, ó ti tán ìyẹn làkáǹtì ó ti tán lóògùn wọ́n á máa bẹ̀rẹ̀ lọ́yẹ̀ pé nínú kọ́fún ẹbí ti ìlà ní wọ́n fẹ́ lọ́yẹ̀ wọ́n ní à lọ o tí mi ọmọ fẹ́ ní kàmá business ẹ ẹ rẹlẹ́sìn òṣì ló mú nígbà yẹn ní délẹ́wù yẹn materialism náà wò socialism kiri kálọ̀ sọ fún ẹgbẹ́ tó bá lọ tó bá bẹ lọ́wọ́ ọlọ́run ní fún ẹ lọ́dẹ bílíọ̀n ó sì lè lọ náà tó dé ẹ ó dé náà nìyí jẹ̀mọ́ ìkótó búrẹ́kẹ̀sì. ó sì lè má lọ o ó gbowó náà gbogbo máa yọjú yóò máa yọjú láti ìmọ̀ ní gidigidi àwọn ọ̀ṣẹ́ wa ní kí ni wọ́n tù ó dúró tù wá wọ́n ó wà lọ ọjà nìyí ó gbà tó kù gbẹ̀dẹ́ nǹkan ten thousand ló wà ten thousand gbogbo ẹ̀ ti lọ gbogbo ẹ̀ ti lọ òṣì ní máa mú máa mú ilé ẹ̀mọ́ ronú àti ìwáyé sórí owó tó wà mẹ́yẹ gbé kúrò ọlọ́jọ́ sì fọ́ lọ́wọ́ bá ní ọlọ́jọ́ sì fọ́ lọ́wọ́ ó sọ lè ní kò lè pẹnaléyà yà á pẹnaléyà sí ọlọ́ ẹran tí wọ́n ẹran àgbójúwọ́ káfọ́lẹ́ káàdùn ẹ̀rọ àpò kiri mẹ́mẹ́rin kiri mẹ́mẹ́rin ó yìí rò pé kiri mẹ́mẹ́rin ẹran léyà àni ẹran tá a jẹ tá a yà gbẹ rẹ̀ ìjọ ni níta bá fi ń pè ní ìjọsìn tá ìjọsìn fọlùwà wa tó dá wa jẹ́mọ́ àìsàn kó kéré àìsàn kó tóbi agbára oníkálukú bá ṣe mọ lọ́lọ́ fẹ́ wò lù torí ẹ̀ anábíwá Ibrahim alayhi salatu wa salam ọlọ́run tó pépè àwọn Ibrahim wá pépè òní ya Rabb òní olúwa mi wa kayfa uballighu an-nas bó làwọn yóò ṣe gbọ́ mi táwọn èèyàn sì jìnnà sí mi wa sawti la yanfa'u ohun mi ò lè sáré gbogbo ọmọ ènìyàn láyé ọlọ́run bá ní ọlọ́run ní ìwọ Ibrahim náàdì ìwọ pèpè ìwọ pèpè wà lẹ́yìn alìbálà àwọn aláàmú ìntò bá wé lè láàbù títí gbà wọ́n ni maqama ala maqami káàdì ìwọ ìwọ adóri maqama Ibrahim maqama Ibrahim odò máa ṣe kí n bẹ́ẹ̀ ní dọ́là tọ̀túnla ó sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ṣe léwu oníkàlùkù wa àdánù ìwọ yóò sì ló wá pé pé lẹ́yìn ẹ̀yìn ọlọ́run bá ti ṣe ájì lọ́rùn ẹni ẹ ṣe ájì fọlọ́ wọ́n ní gbogbo ẹni tó ń bẹ nínú àkọlùkẹ́ nínú ọmọ ádámà jama nínú àwọn tó lọ́wọ́ kádàrà tó wọ́n ṣe ájì iná wí labbaika Allahumma labbaik olúwa wa ajẹ́pẹ̀rẹ̀ torí ẹ̀ ń bọ̀ lọ ní kánáà Ibrahim pépè anábì pépè wà á gbé fi náà máa pariwo kéde àwọn èèyàn kan wá ti hajj fọlọ. Jàmá alhajj àti mọ́tò àti mọ́tò ní hajj àlọ́bí lóga àmọ́ ní tẹ́sí iṣẹ́ kan lásìkò kan pẹ̀lú ìṣiṣẹ́ kan máa ń pè ní hajj àwọn iṣẹ́ kan kì í ṣe ẹni iṣẹ́ àwọn iṣẹ́ kan ní àsìkò kan ní gbogbo àsìkò ní gbogbo àsìkò jẹ̀mọ́ àsìkò hajj ní yóò ṣiṣẹ́ hajj oṣù mẹ́ta oṣù mélòó mẹ́ta mọ̀kọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ṣàwọ́n dùlùkọ́dá dùlùhìjà àwọn oṣù hajj nìyẹn alhaji wa ṣòro màlúmọ̀t ọlọ́run ní ẹ̀rí hajj ó ní àwọn oṣù tẹ́ ẹ mọ̀ oṣù tí ò pamọ́ oṣù kẹwàá rọmọdọ́ọ̀nù kẹsàn ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá la máa ń ṣe ọdún àwẹ̀ ọdún àwẹ̀ bọ́ sínú oṣù hajj oye ṣàwáàlì yẹn nìyí lọ́jọ́ àkọ́kọ́ jẹ́ oṣù ọjọ́ ọdún ìtúnú àwẹ̀ òun lóṣù àkọ́kọ́ oṣù hajj bàbá wa parí oṣù ní ààbọ̀ sí kọkànlá òun là ń bẹ́ẹ̀ yìí pẹ́pẹ́ láàrin ọ̀la sọ́túnla ààbọ̀ sí oṣù kejìlá òun lóṣù kẹta tó lóṣù tó gbẹ̀yìn oṣù hajj oṣù hajj oṣù mẹ́ta ni. alhaju ashhurun ma'lumat. tó ló wá dé tí mẹ́rin dáfi lóṣù hajj tó sì dájú pé àwọn ọjọ́ tá a fi ṣiṣẹ́ hajj ọjọ́ mẹ́fà péré ni wọ́n. six gbogbo oṣù alálàájì pátá ọjọ́ mẹ́fà iṣẹ́ hajj hajj kìí lọ fún rẹ̀ torí pé a máa ń rìnrìn àjò lọ fún àjò a máa ń rìnrìn àjò lọ fún ìkan ẹlẹ́ẹ̀kejì torí pé ájì a máa kó wọnú umura umura a máa kó wọnú ájì torí pé ìran ájì mẹ́ta ní bẹ́ẹ̀ a ní alhaji alhaji ifrod ká dá ájì nìkan sí lásìkò ájì a máa ṣe umura síwájú àbí lẹ́yìn. ẹlẹ́ẹ̀kejì alhajj àtàmọ́tòrì òun ni ká ṣe hajj ká ṣe umura síwájú bàbá parí umura káwá di ara ìlú mọ́kà tí gbogbo tó déwọ̀ fún wa nígbà tá à ń ṣe umura yẹn ó ti di ẹ̀tọ́ padà àwọn àìsàn wa bẹ̀rẹ̀ ní hajj ní àsìkò hajj ẹ̀rẹ́ mélòó bá wọn. ẹlẹ́ẹ̀kẹta òun ni alhajj al-iqran hajj al-qiran pè ní ká fi umura ká so papọ̀ mọ́ hajj báyìí bá a bá ṣe parí umura umura la parí o a ti bẹ nínú harami àní kúrò nínú harami láti parí ṣe hajj tó túmọ̀ sí pé n tó ti dèwọ̀ fún wa nígbà tá à ń ṣe umura a lè tí ìbọn kúrò níbi èèwọ̀ yẹn ìgbà tá a bá tó parí iṣẹ́ hajj kan ṣùgbọ́n èèyàn bá wá jọ pé èèyàn fẹ́ tíráàbù lọ ṣe umura hajj ní ọ̀ṣà wáàlì rẹ̀ olufa ada mbe chokere kpere kpere ilo si umura umura hajj mebanye ohu hoo ilo si kpụwa si umura n'i n'i kenazikpe n'i ọmọdụanụ abinifọ ọmọdụanụ kpụwa n'i umura hajj n'oche tara umura ndị ọzọ kpere kpe ha nnụnụ awụsụ kenu nnụnụ awụsụ hajj awụsụ hajj la ama si umura haji tori e gbe n'ime si umura nnụnụ awụsụ hajj. òun tọ̀ òun ó ti fi ọ̀rọ̀ yẹn fún ó pa ẹran sáǹkì yìí ẹran àdáyà láàjì ló pẹ̀ náà ẹni bá dá ájì nìkan ṣe tí ò ṣe ń múra ní àsìkò nínú oṣù ájì nìkan ló ṣe òun ò ní pẹ̀ran àdáyà sókè yóò mọ̀ yíwa dáadáa nínú àṣùgbọ́ ẹláwà yìí bá máa bá wa sọ ní rọmọdá ní oṣù mọ́kànlá yìí wà á kàbọ̀ gbá gbà ní ẹ̀wọ̀ fíìmù láti mọ̀ ọ̀nẹ́sìn Eh, lọ́tún lósì àwọn nípa ẹ̀mọ́ lọ́tún lósì ọmọ ìyàwó tí wọ́n ti lọ. olúwa wa ni wọ́n á ti ń fi ná ìbèrè ṣáàjìyá tù kàdìjà náà ọlọ́run wa muhammad sallallahu alaihi wa sallam máa kéde fún gbogbo ọmọ ènìyàn wọ́n wá ti hajj fún wọn lọ. yàtú kàdìjà là wọ́n á wá ìjà là rọ́ọ̀jì lẹ́nu tó bẹ̀rẹ̀ mu wá. ẹsẹ̀ ìfẹsẹ̀ ni lọ sí hajj lọ́lọ́run kọ́kọ́ وعلى كل طامر وسما وا بلو تاغو ودلا دي ميديجي اغنيه لله ما جي ويو حاجبي انا علماء انا بقي كيان لو سي حاجي اما ان شاء الله محمد صلى الله عليه وسلم انا بيقول ogun kan lọ fún wájú ẹ̀dá sí pé ká gun nǹkan ìtìbá àti àtìyẹn lè há jù nàbí sọ̀rọ̀ ká fi kọ́ṣe ànábì olólá ju ká nìkan lọ. tókìlẹ̀ bá a bá wa ń bẹ kódà bá bá ń bẹ níbi tó súnmọ́ mọ́kà tó súnmọ́ mọ́kà ká gun nǹkan ni lọ́la ànábì náà ànábì náà gun nǹkan ni. so ká àmọ́ ìdáàdè níbi ọ̀rọ̀ ni wọ́n ní pé àwọn kan ti rìn lọ sí àṣìdàdà Allahu akbar láti Nàìjíríà wa gbogbo tó jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ti rìn sẹ́ lọ. ìwọ oníṣẹ̀ṣe máa gbọ́ rí torí owó bí ò bá sí pléèmì wọ́n máa ká pléèmì kúrò lẹ̀ àwọn mùsùlùmí láàdì wọ́n ti ń lọ síwájú kí pléèmì tó dé ní Nàìjíríà wa wọ́n ti lọ sí àjì kí pléèmì tó dé three years ni wọ́n gbà wọ́n ọdún mẹ́ta ọdún àkọ́kọ́ wọ́n yẹn rìnrìn àjò ọdún kejì wọ́n fi ṣiṣẹ́ ààyè ọdún kẹta wọ́n yẹn rìnrìn àjò. so torí ẹ ẹ sunkún níwọ̀nba ẹ bá ṣe láyé léṣe ẹ máa kó pléènì lẹ̀ kí òsì kí yẹn fẹ́ fowó kankan lọ sí àjò mọ́ pé má bẹ́ẹ̀ tẹ̀lé àwọn yóò rí tẹ̀ lọ ẹni ọlọ́run bá pè yóò dé bẹ́ẹ̀ wàláhì wọ́n dé bẹ́ẹ̀ nílùú èkó àìmọye ọmọ èkó náà ní lọ sí ìlú hajj náà ní lọ sí símọ́tà ẹsẹ̀ ni wọ́n ń lọ wọ́n gba sùdáàdì lọ àìmọye tí ò lọ náà tí ò débẹ̀ ó kú sọ́nà ẹlẹ́mí parí tán kò délé mọ́ ó kú sọ́nà ẹlẹ́mí sì ni ó fi ojú ọ̀nà ibùgbé ẹ bá dé sùdẹ́ sùdáàdì lẹ́yìn ẹ mọ̀ rí àwọn orúkọ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ lára àwọn tí wọ́n takú náà padà tó fẹ́yàwó bẹ́ẹ̀ náà state of origin kàkàmàjẹ nìyẹn ìṣù tó bá ti lẹ́sìn ọlọ́run ṣe gẹ́gẹ́ ní ìlú rẹ̀ ibẹ̀ nílùú rẹ̀ o ibẹ̀ nílùú ẹ̀ mo wo fídíò kan lánàá ẹnìkan bẹ ní ní UK òun á ní ó dà tí wọ́n sọ pé wọ́n mọ̀ fún àwọn òṣìṣẹ́ Nàìjíríà ní tẹ́tẹ́ mílíọ̀nù náírà wọn ò wálé wọn ò wálé ẹnìkan wá ń ṣe iṣẹ́ rí rẹ̀ ní àlékù lórí ẹ̀ níwà lamẹ́ríkà nínú ẹgbẹ́ wa ó ní tó sọ yẹ òun sọpọ́ tiẹ̀ ah ó ní tó ń wá yìí wọ́n dàpọ̀ fún òṣìṣẹ́ káwọn òṣìṣẹ́ máa gba twenty million wọn ò wálé kí náà wá comfort ok ṣéjọ kan ní ṣe wọ́n jọ àmọ́ ayé làwọn bá lọ àbí hmm, mùsùlùmí ìrònú bá mùsùlùmí ولذلك النبي صلى الله عليه وسلم لا تنقطع الهجره حتى تنقطع التوبه ولا تنقطع التوبه حتى لا غروب الشمس لمغربها بس مشان مغرب يعني اما الدنيا يقول الهجره كما قال لو سعي بلا تركه لبعليه شيء ما بعرف شيء ibi ti a bá wà kò sí gúúsù ẹ̀ká wà with comfort tó á fàyè ńlẹ̀ lè láti lẹ́sì sí láti ní tọkànbálẹ̀ ìfínwáṣí dáadáa torí pé ọlọ́run ò ṣe jíra léwọ̀ ká fààyè ẹ̀sìn sílẹ̀ ká lọ bí àṣírí ẹ̀sìn sí ọlọ́run ò ṣe fún wa kódà ọlọ́run ní yóò mọ lọ bẹ́ẹ̀ náà ní títí dìgbà tí ò ní ṣe táwọ́bà náà nígbẹ̀yìn ayé nù. tó gbọ́n lọ ájì tí wọ́n débẹ̀ lọ́ fi kú àmọ́ parí náà wọ́n débẹ̀ lọ́ fi kú ní ìjàmá àá ọkùnrin àwọn tó sì fi gbòmí ṣe ibùdó náà sí fúnrọ̀rùn ẹ̀sìn wọn eléyìí náà iṣẹ́ rẹ̀ náà làwọn náà ṣe ẹ̀wà rẹ̀ so àwọn èèyàn rìn lọ àwọn èèyàn kó nǹkan lọ nígbà ayé ayé sọ̀kalẹ̀ nígbà fi ń kó nǹkan lọ nígbà náà òjò méjì sí mẹ́ta lọ ẹṣin ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ láti máa ń gun nǹkan ọ̀gbìn nígbà náà ẹ̀wà wò àfi bẹ́ẹ̀ ni pé torí ájì náà fi ṣe bíléèdì ni tí nǹkan mi bá wà tó ti fi bíléèdì lọ tó bá tó bọ̀ lọ́la á kò ń lò fún ṣe ájì of present of today today more than seventy planes ló ti land láti Nigeria, more at least to to precisely seventy eh? one Nigeria. gbéra alókèmọ láti That tó ti gbèrè tó ti please tó ti fi yẹ seventy one aircraft ló ti lọ lọ seventy one láti Nàìjíríà nìkan ni o ẹ èso ti dúró fẹ́ bọ́dọ̀ ìwádìí wọn ó jẹ́ one, fún wọn níwọ̀nba nàìjíríà nìkan lélẹ́ yìí o ọmọ nàìjíríà tí wọ́n ti wà lọ́ọ̀ nísìnyí wọ́n ti more than twenty eight thousand nigerians ti wà lọ́ọ̀ more than twenty eight thousand more than twenty eight thousand nigerian pilgrims ló ti wà lọ́ọ̀ nàìjíríà ló nínú àwọn ìlú tó sì kéré ẹ máa ń ṣe òun nàìjíríà tún bẹ ẹ lọ indonesia láhọ́lá wọn lágbo wọn tẹ̀yà àwọn eléyìí ní mílítì fún àjì mílítì fún àjì ó wà ní mílítì. ìgbàgbọ́ nàìjíríà wà àwọn òdélé yìí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá abẹ́ mílítì kan náà ni mílítì of internal affairs wọn la ní àti ètò mọ́lọ́ọ̀sìn àdéjò mọ́lọ́ọ̀sìn àti iláìláìláìlá àtẹlẹ́bọ ẹdúgbò ẹ̀ ìlú kan náà ni láwọn kò ní ájì nìkan mílítì kan mílítì ní láwọn kọ́ńtì mi. ẹ wá níbi wọn ẹ má sunkún pé ẹ sunkún ní wọ̀nba àwọn táà ti táà láyé lọ sọ ẹ tó ti náà ni a ìlú ìjókòó bá lè lọ àbí wọ́n rẹ̀ dídí olúwa àmàlẹ́yà ní ìdílé alọ́kọ̀ àwọn àkọlé rẹ̀ sọ ọjọ́ aládàmọ́ká ọ̀rọ̀ ara lè fi gbọ́yé ó ní ah, ọlọ́wọ́ ìjọsìn àwa mùsùlùmí ni ẹ̀ kò bá eré dé kò bá wàdà dé kì í ṣe àṣà ìjọsìn àwa mùsùlùmí ni òpó ìsìláàmù ni kò sí tó lè gbógun tì kò sí tó lè há kúrò lọ́kàn àwa mùsùlùmí táwọn èèyàn ló wá ń gun kọ lọ onígbèmí ó lọ onímọ́tò ó lọ kọ́ńtì ní ṣíìpù tó ń gbé lọ sí àjì ó tó mọ́tò àṣìwà yìí mẹ́ta àbí mẹ́rin fast-food model àwọn bíi eh, àwọn Bangladesh àwọn bíi Sudan ṣípù lálálálálálá ń gbé lọ. ẹ̀yìn àwọn ìlú ìlú àwọn àgbègbè kí náà yìí nìkan ìlú náà lọ gbà á lọ ọjọ́ sùn ní ẹlẹ́sìn ìrọ̀lẹ́ tó wá pọ́ ni wọ́n ń fi pàdé wọn ní ìlú odò Ọ̀ṣun. Láyà náà ṣe àìsí ní ilé ẹ̀fẹ̀ pẹ̀lú bí ọ̀ṣun bá máa ń bá bọ́ọ̀lù nípa kẹ́. Àbẹ̀lọ́ ọ̀kọ́lọ̀ mọ́jà àgọ̀. Ẹni tí ọ̀kọ́lọ̀ yóò pọ́n. Wàláhì, mo ṣe aláṣọ Mùhánù ọmọ ìkúra. Bí kan náà ti tẹ̀lé á ah, tó bá gba ìsìláàmù tó máa mú lọ ṣe hajj wàláì kò ní rú yẹlẹ́gbẹ̀ẹ́ ìpé ẹ̀sìn tó ń ṣe yìí ẹ̀sìn gbogbo àbáláyé ni kò ní rú yẹlẹ́gbẹ̀ẹ́ á ah, ẹ̀sìn ìṣẹ̀ ẹ̀sìn gbogbo ẹ̀sìn gbogbo àbáláyé ẹ̀sìn ọmọ ènìyàn ẹ̀sìn tọ́mọ ìyọnu sí oníṣìlá àwọn ọmọ yóò mọ rí gbogbo country in the whole world gbogbo colours gbogbo languages gbogbo races gbogbo ṣéèpù omi ò ga yóò fẹ́ tó kó wa yìí ó sì rí mi nìyí ó kúrẹ́ pé ah, ṣéèpù ṣe kúrú tó yìí ẹnìkan tó kúrú nìyí lọ wàláì bó ṣe mọ rí lọ́hùn nìyí bó ṣe mọ rí lọ́hùn nìyí tó nàìjíríà Islam ẹ̀ ń ṣẹ̀ sí Nàìjíríà èdè lókà ó máa fi bẹ́ẹ̀ lọ péjọ níbi odò Ọ̀ṣun ó máa fi wíyá ẹ̀rẹ̀ àárẹ̀ jáde ẹ̀rọ nìyí. abẹ́ rí ilé mi ọlọ́wọ́ ah ọlọ́wọ́ àdúgbẹ́ o àdúgbẹ́ o ìṣúná o dákùn mọ́ akóòrò ní ìsìlámù láíláí gbogbo bí ó ti rí mọ́ akóòrò ní ìsìlámù aláyàdó aláàdì ṣe á ah, ìsìlámù ẹ̀sìn mi mi ń sọ fún kan nínú àwọn ẹ̀yà wa nígbà tá a ṣàlàyé pé kí wọ́n bí á wà ní ah, ìsìlámù ìsọ́nà yọrù sí mi mo program bàbá kan láàárọ̀ yìí náà nígbà tó wá sí jí wọn báyìí kò wọ seventy one years bàbá bímọ méjì péré màmá tó bímọ méjì fún màmá òsì láyé mọ́ bàbá seventy one màmá báyọ̀ pé tí bàbá tó wá wà lóòkè á tún gbó ti wú bàbá yìí dàgbà gan wọn á pẹ̀ wá sí rédíò program ẹ̀ dẹ̀ mọ̀ pẹ́pọ̀ rédíò program náà ti ṣe Facebook àbí àbí ṣe fídíò wọn ní bàbá bó tún wá ní ṣe kú sọkún ní ọjọ́ ah, ọ̀rọ̀ ẹ̀ fi sunkún ah, irọ́ ó ṣe nínà nínà ni ó nínà ní wọn nílò mélòókúlù dání ọmọ tí bàbá gbé ní bàbá ọkùnrin obìnrin ìjọba bàbá seventy one ẹ lọ bá ọmọ ìjọba kékeré ní wọn bẹ̀rẹ̀ pé ọ̀sẹ̀ tó lọ agbẹ̀yìn wa láàrin ìṣẹ̀tọ́ lọ àti ìṣẹ́ kò sí yàtọ̀ rárá ni àbájá ah, òtù gúúsẹ́kún nìyẹn àwọn ẹ̀yàn sùn tó ọgbọ́n bá wo gan omíbẹ̀ lè kọ́ lójú ẹ pé á ah, fún ah. àbíyàn bá jẹ́ tó bá jẹ́ aláìdá ó mọ̀ pé hey wọn náà má dàgbà ní bàbá yìí ó ti yé ìyẹn ó tààrà ìkẹ́kọ̀ọ́ pé ṣẹ́jọ́ tèmi ní òní rí bàjá omi ó gbọ́ káwájá òkútọ̀ gbogbo wọn táà ń gbé mi táà ń bẹ lọ́wọ́ kọ́lọ̀ jẹ́ àgèrè wọn ni èèyàn wà wọ seventy one àmọ́ wa ti sunkún lórí ọmọ. àwọn bẹ̀rẹ̀ fún bàbá láti láti ìfísùn ìjẹ́ yàtọ̀ wà wà ní kò sí o pé tó tún tó mi nìyẹn nìyí jẹ́jẹ́ òun lòún tó kù níta ó wá rọ omi bá ó dúró léwu lórí ìmọ̀ràn bàtà gbẹnu àdádú ẹ abẹ́rẹ́ ńlá yìí ẹ̀rọ ń bèrè pé ah, ẹ̀rọ kò ṣe abẹ́yẹ pa ìyá wọn ni wọ́n ní ọ̀rọ̀ ìtumọ̀ lọ́rọ̀ nìyẹn o bá ní ní àtìyàwó mi á nífẹ̀ẹ́ ara wa dáadáa náà kò sí ìgbà tó nínú ìgbé ní ọ̀nà máa ń kówó fún má gba sáláàrí gan ní kò lè lọ má ti gba sáláàrí má kò lè lọ́wọ́ òun rẹ̀ fún ajo owó tí màá ná níta nífẹ̀ẹ́ ara wa dé ìtumọ̀ yóò àjọ lé mi lọ́wọ́ tó bá yẹ pé mo béèrè tẹ́ǹtì lọ́wọ́ ẹ̀ tí àpẹẹrẹ ní ah, ta onímọ̀ gbogbo àwọn àkáǹtì sáláàdì yìí bá lóun ṣiṣẹ́ fún thirty five years lóun ṣiṣẹ́ òun lòun sì máa ń kó mú ní owó yẹn lè kó fún ọsàn owó sún àwọn ọmọ yẹn bàbá ìyàwó rẹ ní ìyàwó kan náà ní à ọ̀rọ̀ ti bàjẹ́ ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ nìyẹn òsì ó lè mọ àwọn eléyìí ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni wọ́n àbí ẹ̀sìn wọn fún ó fúnlẹ̀ mọ́ wọn náà wọ́n ti gbé ó fúnlẹ̀ mọ́ wọn àbí ọkùnrin kan ẹ ìyàwó kan lára àǹfààní kí yẹn níyàwó méjì sí ìsìlámù tó wá sí náà á ní mẹ́ta níyàwó kan tá a bá ní táwọn ọmọ títí ò bá fẹ́ tó máa fọwọ́ tún dúró lé bàbá wọn àwọn àmì ìmọ̀ fọwọ́ tún dúró lé bàbá wọn àbí pé ẹ yẹ báwọn kan fẹ́ na bàbá àwọn kò tí fẹ́ ni oye bàbá ẹ ẹgbẹ́ kan méjì tí bàbá fi jí méjì tí bàbá níbi ìyàwó kan ló bí ó bí kan ìyàwó kan náà bí kan àánú àwọn méjì tí bàbá kò fún bàbá wọn láyé láyé láyé nígbà máa yẹn tẹ́lẹ̀ pé ìyàwó rẹ̀ ìyàwó kan náà ní ah, ọlọ́run lórí báyìí ó ti léèdì ó ti léèdì wọn ń pa àwọn ọmọ náà wá àwọn ọmọ wa ètò ìsìláàmù ti wà lẹ́nu wa lára orí ibi tó ń bẹ ní kíyàn níyàwó ẹyọ amọ̀nà a níyàwó méjì ó gbọ́ lẹ́yìn tí tọ́pìkì tèmi tẹ̀sí sáńjẹ ó lọ sí tọ́pìkì ajá pẹ̀lú ìfúnlẹ̀ wàlá orí mi gbogbo ní ìsìláàmù alẹ́ ti pátá orí mẹ́mẹ́ bẹ́ẹ̀ ni a lè rẹ́ ní tí ó ṣe tí ó ṣe bó ṣe yẹ kó ṣe òun. tẹ́pẹ́ yóò wá rí nǹkan tí ò yẹ kó rí eléyìí nǹkan láti ṣòṣùn wọn kùránì ní ajé orí mbẹ́mbẹ́ ó ní ajé nàbí kò sí orí mbẹ́ bàbá rẹ̀ tó bá ń ṣe ẹ́ tó ń rí àdùn bẹ́ẹ̀ ìyẹn ogún ọdún rẹ̀ yóò padà jù lọ́wọ́ ó gbọ́ bóyá ọlọ́ni wọ máa kò fún ajé wọ́n máa wá níbi tó jìnnà tó wọnú jù àwọn ohun mọ̀ wá ṣe hajj ó sì ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ jama ó ṣẹlẹ̀ fa. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ọlọ́run gbogbo àwọn alálàájì pátá lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń gbéra lé wọn tí wọ́n lọ ṣe àdìgbò wọn ọlọ́run ìyá sí àdúgbò náà fi àlàkùn ọlọ́run ni wọ́n lọ máa fojú gan wọ́n fojú rí wọ́n fara rí wọ́n fẹnu téèkì wọ́n fẹnu tọ́wò mọ̀ náà fi àlàkùn wọ́n sì fi ọkàn náà tọ́wò àwọn oore oore oore àǹfààní abdullahi bin abbas onímọ̀ náà fi sálálà jì máa rí gbogbo alára jì pátá orí méjì bẹ́ fún wọn. alákọ̀ọ́kọ́ rèdí wa nàmbà yọnu ọlọ́run jama òní ṣe àyè náà ọkùnrin pẹ̀lẹ́ bá ah, alihamudulilayi òkú islam mẹ́rin mo ti rú báyìí ní ìfàsọ́rọ́ gbogbo òkú islam mélòó àmà mo ti mú lọ́wọ́ mo ti di last one mo ti ṣe hajj fọlọ́ mo ṣe hajj fọlọ́ Allahu Akbar wàá rí ìyọnu ọlọ́run níbẹ̀ gbogbo àwọn ọmọ tó máa rí báyìí ní ọmọ dùn ó máa rí àwọn àmì tó tọ́ka sí bíbẹ ọlọ́run ọ̀kan ṣoṣo ọlọ́run ó máa rí wàláhì ó máa rí kìí ṣe àgbélẹ̀rọ ọmọ yẹn ló ń ṣe àjìbọ̀ wọ́n ti ń ṣe àjìbọ̀ nísìnyí

ẹni kan máa sọ pé ìjọ Saudi Arabia ni wọ́n fi méèkì owó ni níbo ò nílò àkáyè láti jọ ìrẹ́ nǹkan ọlọ́run ni manáàfin àlàfún wọ́n ṣe hajj ẹ wàá rí àwọn orí ìyọnu ọlọ́run ẹ bá pàdé ẹ di a jẹ̀má tó bá kọ́ dé mọ́kà lọ́nà ẹ̀wọ̀ mọ́kà máa jọ́nà sí báyìí welcome to mọ́kà. ẹ́ atẹ́gùn bí ó ti máa yàtọ̀ oorun bí ó ti máa yàtọ̀ gbogbo nǹkan tó bá ń pàdé ló ti máa yàtọ̀ àwọn igi bẹ̀ ó dọwọ́ rẹ̀ ó máa pọ́n wọlé àìsí bẹ̀ àìjá ewé bẹ̀ àìpẹ̀yẹ ti gbé ara mi torí wọ́n ó gbà ara mi wọ mọ́tà ni ó mọ ọbẹ̀ nínú ara wọ́n tó gẹ́gbọ́ máa ń bẹ lórí ọkọ̀ ọkọ̀ ojú omi tó ti wà nínú ìkọ́ọ̀tù nìkọ́ọ̀tù ibi tó gbà wọlé ó gbọ́dọ̀ pẹja ó gbọ́dọ̀ dẹ́dẹ́ àyè dẹ́dẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ dídí kiri nǹkan ọ̀wọ̀ wọn náà sì mọ ẹ̀rọ wọ̀ torí kété táwọn akọ̀yìn lé ẹ̀dí alimẹ́tò haram mọ́ṣáláṣí làhàwọ̀lá wàlá quwwata illa billah ó mọ̀ ọ́ orí ẹ̀ pé orí mi ń fẹ̀ sí ni àbí orí mi ó fẹ̀ sí torí orí rẹ̀ ó mọ tó bi ní jọ̀ìn wàláhì. ṣùgbọ́ àwọn èèyàn tó ń lọ láti lọ láti lọ tó wọ́n ṣeré lọ ni àwọn náà mọ tí wọ́n rí ìlú èbó máa ń súnyàn máka ìsúnyàn láti lọ àbí tí máa ń lo ìbátan nǹkan ìlú èbó máa ń súnyàn láti lọ yá kan sọ yá ustaz àwọn ìlú yẹn ó ti sú mi níbo ló sú mi Germany ẹ Amẹ́ríkà kan àti lọ lọ lọ lọ lọ lọ lọ China àwọn ọbẹ̀ yẹn nígbà tí ayé ló mọ àbí ayé ló mọ bó bá lọ Amẹ́ríkà lójoojúmọ́ tó ń lọ ọmọ Germany lọ́sẹ̀ẹ̀sẹ̀ tó lọ gbogbo ẹ̀ ní gbogbo gbà ayé ló mọ̀ kò sí nǹkan tí ó bí mọ́lá nìkìyà mọ̀ àwọn abúlé nìkìyà mọ̀ ẹ̀rọ mọ́ kódà bó bá láǹfààní ayé tó fẹ́ mú mẹ́ àlìkìyà mọ̀ mọ̀ pé ọlọ́mẹ. àdínú àwọn àfà ọ̀dẹ̀ ṣe hajj fífi àdínú àwọn olówó láti ìgbà tó ti lọ láti nineteen seventy èrè jáde ju ó sì gbogbo náà yẹ àsìkò méjì kan láti gbọdọ̀ jáde. ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n tó ń wà lọ onígọ́ọ̀fù kan ní ìgbàdìjọ́ ọtí aláìsí lọ́wọ́ bá àforíjì wọn lára tó máa ń sọ ní àwọn ìdàkúdàkú tó máa ń sọ pé iná wọ́n lọ sí ẹ̀ẹ́kì ájì ẹ̀yọ́ kan ètò tó ń yọkù owó yẹn ẹ papọ̀ ẹ ti kọ́ yunifásitì yunifásitì kọ́lẹ́ẹ̀dì kan fún agbolórí nàìjíríà ní more than one hundred and fifty universities kíláàdúrà ẹ̀rọ kọ́ńtì mi ò ní ló wà kò sí stéètì kan nàìjíríà tó university ẹ̀dá pẹ̀lú skul skul skul skul skul skul skul wọ́n fi ṣe wá ní. ẹ wọn ẹ bá lọ sí múra lọ́ba tí báyọ̀ ó dẹ̀ fún ọtí jẹjọ àwọn amúbọ́dún máa calculate nàìjíríà ìyẹn bíi sẹ́wọ̀n rẹ̀ lọ sí múra àwọn amọ̀tí táyọ̀ wọn ilé kan wúyẹn nìyí kọ́lẹ̀jì kọ́lẹ̀jì yunifásitì ilé kan mùsùlùmí yunifásitì ẹ̀dàkùn irú àwọn ọ̀rọ̀ ìròrí jákujàku wò nìyẹn níbi ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wa sallam nílẹ̀. sọ ìdíyàn wá lọ Mẹ́kà tó hajj tó lọ múra nǹkan ló gbé èèyàn lọ ìlú èbó nǹkan wá lọ máa ń lọ sí ni èjì ọ̀yà ni ayé máa ń gbé èèyàn yẹn àlùfíàmọ̀ ni yóò a ti máa pàdé ayé mẹ́ bẹ́ẹ̀ wà ní kùránì èyẹ ṣe ẹ̀dú mọ̀nà ara fún ìyá máa lọ sí ayé ọlọ o sì lè pàdé àlùfíàmọ̀ mẹ́ o lè pàdé nǹkan ní mọ́kà ò lè rí láyé láyé láyé ò lè rí kò jọra wọn tó bá ṣòkòjọ́ ra wọn torí ẹ̀ bàbá bẹ náà tọ́lọ̀ tó fún wa lówó mọ̀ tó bẹ náà ṣùgbọ́n náà dàpọ̀ owó tó fún mi tí mà ṣe ń mọ́nà lọ́dọọdún tí mà ṣe àjẹ́ lọ́dún ọlọ́run ó ọ̀sọ̀ tẹ̀ ilé àwọn ilé ayé wáyé wọ́n á sin náà náà ni kájẹ ká mú káyè ìpàdé àbí ládẹ̀ sí lọ́n bàbá ilé wá sí náà nù tó rí tíyẹ̀ máa rí tíyẹ̀ máa lọ sí ọmọrọ tíyẹ̀ máa lọ sí ájì ni a máa rí ìyọnu ọlọ́run ọlá ìyóòrè bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni oore òrètayé òrètayé wàhálà wàhátà alálàájì lè tajà tó gbọ́ ó lè tajà alálàájì lè rajà kódà ó lè mọ gbàṣọ alálàájì lè máa fọ ọmọ wọn rí ya ẹ ẹ fún ọmọ bá wọn fọmọ sá máa lọ gbélé wọn lọ́wọ́ aburú mẹ́ẹ̀ alálàájì lè tajà ó lè rajà wọn ò dẹ̀ ní sọ fún ọ bóò ló ti lọ òun náà lè rajà ó ní two thousand and fourteen bàbá kan lọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́tẹ́ẹ̀lì bàbá jẹ̀bú ni wọ́n bàbá àtàlẹ́kùn dáadáa wọn. ah wọn á ní jẹ̀bú láwọn lọ́nà mọ̀tò kọ̀ọ̀fà mi pé jẹ̀bú láwọn. ọmọ bàbá ló rán bàbá wá sí àjì wọn ní ah, àbábá bó tiẹ̀ ti dàrá bí ẹyọ kan kí èsì tuntun tó jẹ́ àlòkù lẹ́yìn àfọwọ́ yìí irúgbà bá gẹ́gẹ́ fún rẹ̀ wọ́n rà á kẹ́kẹ́ fúnra wọn wọ́n rà á kẹ́kẹ́. àwọn ni ẹ akim ẹ wọ́n máa jàrà bí àǹtí ẹ má fún ẹ ìfowósòfò. bókè mùdírù lè mùdírù wọn láti ní ń bọ́ lónílékè kan lọ́nà ìgbẹ́dàgbọ́lé pé ẹ̀ tí a bá yẹ ní mùdírù yẹ pé a ah, àfáwọn dáadáa ni ó ẹ̀jẹ̀ ẹ̀rọ jàlábẹ́ ẹ̀kọ́ fún ah! mùdírù mùdírù jíjẹ ẹ má ti yá kùránì máa gba kùránì fún wọn níta kùránì fún wọn kùránì fún wọn yóò dá pélélé yìí náà dá lóòótọ́ àwọn kò náà burú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ní ọ̀dọ́ dọ́là lọ́wọ́ ah! ah! ẹ̀ òun yẹn ní ìjàpadà lé ìlọsùn kọ̀tínú lé ní bí mo kọ́ pàtì. Yàrá, eléyìí ni àbá abárajà à ilé ìrà lóńtọ̀wọ́ ìgbọ̀dé rà sára ìṣẹ̀lẹ̀ à bàbá padà ra nǹkan. gbàdé kálukú ń di títí ẹ̀ tí mo rà ní mẹ́rin rí pẹ̀lú ara jàdàjà rí mẹ́rin àti márùn ún yẹn òṣùgbò lè fẹ́ sí ẹ̀ ní ra nǹkan international rambo world trade center ó ní international market ní ẹmọ̀ra oríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lẹ́mọ̀rí ẹmọ̀rí lọ. èyí ṣe pé lóríṣiríṣi lọ kó ọmọ nàìjíríà tó ń kó jẹ lọ́wọ́ wà lọ́hùn tó dán tó mọ ẹjẹ àwọn àti ọ̀gá tó wébi àdégúnfin bẹ́ẹ̀ ni kó wà nàìjíríà owó rà náà ni lọ́kàn ló balẹ̀ bá ah, alhamdulilah this is Nigerian food ọ̀yọ́ ni mo lọ ó bu òkèlè ó bu tààrà fún èrò so àwọn àǹfààní yẹn bẹ àǹfààní tẹ́yẹ àǹfààní tàlùkìyàmà fún bẹ́ẹ̀ níbi iṣẹ́ hajj fún ma àwọn ààyè ńláńláńláńlá pẹpẹ tó o bá lọ bẹ o ò lè rí wọn o ò lè rí wọn àfi lójú àlá Ọlọ́run bá fi wọn hàn lókù kí a jìmọrù nìyó táǹpẹ ní jámọrọ nílé òṣìṣẹ́ òṣìṣẹ́ lè rí dábàá jókòó sí ibẹ̀ náà lọ́ọ́ ti rí mọ̀sẹ́lífà àràfà nìna ìjọ ti gbẹ ní wàá dìbì kò sí bí ó sì lè rí kò sí ìgbẹ́ ló sì rí gbogbo eléyìí ni ó tọ́ka lára tọ́lọ̀ wọn bá sọ ọlọ́run ní wọ̀nyẹ kúrú ìsúnmọ́lá fi àyè àmì màálùmáàtì ọlọ́run ní bákan náà wọ́n máa wọ́n máa dá orúkọ ọlọ́run aláàmọ̀ràn sọ́kàn mú lọ ní àwọn ọjọ́ tó lóhùn ká lórí tó wọn lọ́n sì fún ọ nínú àwọn bàyí mọ́tòlánì hàn bàyí mọ́tòlánì ó ní àwọn èmi ní kámẹ́lì ràfọ́mí màálù àgbò àti àwọn tó wọlé sí àwọn àlàkẹ́ àwọn àlẹ̀mú àwọn ìgúnfe àwọn ló ti ni wọn orúkọ ọlọ́wọ́ ọba nígbà tó pa àwọn onímọ̀ ní àpẹẹrẹ láàrin wọn àwọn míì ní abdullahi bin abbas ó ní ayáàbí ma'alumat ó lò náà ní ayáàmù ashrotul hijja àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú ashrotul hijja the first ten days of the hijja abdullahi bin abbas ìfẹ́lẹ́ yìí rẹ̀ àwọn míì náà wọ́n sọ̀hábà sọ̀tẹ̀ àwọn míì ní ayáàbí ma'alumat yìí òun náà ní àwọn ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin ọjọ́ ìdúràn tààtínù ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ òkú mẹ́rin tókùlẹ̀. àwọn míì wọ́n ní ayáàmì màálùmẹ́t olùnà ní ọjọ́ àràfá ọjọ́ àràfá ọjọ́ tá a dú ẹran ọjọ́ ìdúràn tààtínù ìdì àti ọjọ́ kejì rẹ̀ tó o jẹ́ àwọn míì kú ṣùgbọ́n èyí tó lékè nínú ọ̀rọ̀ òun náà ni pé ayáàmù màdùmáà òun náà ni gbogbo àwọn ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá the four sundays àti ọjọ́ ọjọ́ mẹ́ta lẹ́yìn tá a bá ti mú tán amadé mélòó báwọn amadé thirteen days. torí ẹ àwọn ẹgbẹ́ bá ti hájì yóò pẹ̀rùn alálàájì yóò pẹ̀rùn. àbí ẹran mélòó ló pa ẹyọ àdáyà tó bá jẹ gbèsè ńkọ́ tó bá ṣe tó bá ṣe tó yẹ kó ṣe tó tún pẹ́ ẹran ìtara ni yóò pẹ̀lú ẹran ẹni méjì bá dáná bó ṣe múra síwájú hajj ṣe múra lẹ́yìn hajj nínú oṣù hajj yóò pẹ̀lú àdáyà tó a ní ẹran àdáyá a ní dọ̀háyá àdáyá òun lẹ́nu alálàájì sókè dọ̀háyá òun lẹ́nu àwọn táwọn níta láǹfààníyà òjòhíyà dọ̀háyá làwọn gbà á pa á bẹ̀rẹ̀ pa rẹ̀ níjọ́ ọdún lórí mẹ́ta lẹ́yìn rẹ̀ sókè dọ̀háyá nìyẹn tọ̀ ṣálálàájì lè pa tó bá pa àdáyá tó lè pa dọ̀háyá. ẹnu òkò lórí ẹ̀ àmọ́ fàbùrù mẹ́ o le ó lè pa àdáyà ó pa ádìyù ó lè tó pa òjò ìyá ó lè lọ bẹ́ẹ̀ olùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn fámìlì mẹ́lẹ́ òun wà lọ apẹ̀rẹ̀ ádìyù rẹ̀ adẹ̀tẹ̀ lówó sílé wọ́n ra òjò ìyá ti wọn tó kò sábùrù mẹ́ gbogbo ẹ̀ ẹ̀nà sọ́dà pọ̀ ẹ̀ òun làwọn wá pa nínú àwọn ẹran àwọn ìwúlò camel ràkúnmí Malu àgbò àti adúad àwọn ìmìlì ewúrẹ́ alakẹ́ àrẹ̀mú àwọn eléyìí àwọn eléyìí owó ló lọ́jọ́ nínú ẹ̀ yàgbẹ́ níbẹ̀ láwọn afa àwọn míì wò nígbà mo sì pé wó gangan lànà ti ṣe owó ló ti ṣíwájú èyí tó ṣeun láti ṣíwájú lágbọ́lá fún ju ìyókù lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́mọ́lì kìíní ọ̀ṣọ́ ọlọ́run kálá torí ẹ mọ́mọ́ ni kí ó sọ yìí pé fúnléyà fódò háyà wọn á ní ẹran jẹ ní ẹran lẹ́tọ̀ọ̀tà yìí iléyà fódò háyà á ní àgbò ó lọ́lá ju màálù lọ sọ́kẹ́lẹ̀ torí pé àgbò lànà pè pa sọ́nà lọ́wọ́ sọ́nà ẹgbẹ́ tí wàá ní sọ́ṣẹ́ mọ́sílẹ̀ lọ́ọ̀ha àwọn sọ́sọ́ بكبشين أم الحين ذبحهما بيده أنا نبي àgbò méjì akọrọnìyìn oníwò gàgàrà amúlẹ̀hẹ́yìn tó lẹ́ran dáadáa tó di ó fọwọ́ ara rẹ̀ méjì tó bá tọ́lé lẹ́yìn ní ilé yá lọ. anábì sọ̀rọ̀ ọ̀gbọ́n sọ̀rọ̀ sọ fún Ali ọ̀rọ̀dù yàrá ọ̀hún tààlà ojú ogún ràkúnmí mélòó ọgọ́rùn-ún fún àdáyá ó túmọ̀ sí pé tabaníkà lọ olùdáná bíi ṣe á ní àgbò ẹ́ ó lọ́la ju àwọn yòókù lọ àbí ìgbìmọ̀ mọ́lẹ́ kejì lóru àwọn mímọ̀ wà fún àwọn ní rárá rárá kò sí yàtọ̀ láàrin àdáyá àti dọ̀háyá anábìtò pa àgbò nílé òun ló pa àràkùnrin ibi tọ̀hún àbí ọ̀pá méjì nílé ọ̀pọ̀ bọ́ọ̀rù nílé adájú pé òkè ọ̀pọ̀ làáwò kì í ṣe èyí tó ṣe sẹ́ẹ̀bà mi ń bú kárọ̀ pé ọ̀pọ̀ láwò yẹmi ọ̀pọ̀ àwọn àwọn tá a bá bọ́ iye èèyàn tá a lè fún ní àgbò kò tó iye àwọn tá a fún ní màálù abẹ́ẹ̀kọ́ ni ok alhamdulilah àwọn adúmọ̀ nísìn abóbìnrin. ọmọ rẹ ṣàfikọ ẹ pé pèlè pè yìí ẹ máa ní pèlè pè yìí náà má pè ẹ náà ká má pa ìyá mẹ́ta ọmọ ti lọ bí sísì ẹ pé àwọn ti jẹrẹ náà ẹ ahẹ ẹ gẹ́gẹ́ ẹ gẹ́gẹ́ ti ní ẹ ó ti yé ẹ ti gẹ́gẹ́ ẹ ó rẹ ẹ àwọn kan nìyí ìjọba súnmọ́ ẹ̀rẹ́ ṣókìlẹ̀ tó bá bá pè yẹn ní bínú àwọn tó bá gbé ọkùnrin ti dàgbà àgbò méjì oṣù mọ́ká pè yẹn àwọn bá pẹ́ ọkọ ẹni ẹ́ oṣù mọ́ náà nìyí. Sọ́dọ̀ ẹgbẹ́ màálù yẹn bá pa ẹ̀kọ́ yóò pè yẹn torí pé ẹnìkan lè dáadé sọ àmì ìwò ni pé kódà wọn nínú àlùkò hàn nìkan nígbà tó mọ tẹ̀síwájú lẹ́sùn insha Allah bàbá náà máa ń dárúkọ ń tá àǹfààní léyà ọlọ́run kọ́kọ́ dá olùwàlúbùdùnà wàlúbùdùnà jà á nà á lẹ́kùn bùdùnà ìsìmọ̀ bùdùnà bàdánù àwọn ẹran tí wọ́n ní ẹran tí bàdánù ara ẹran tó tóbi òkè agbo màálù ràkúnmí olódòmí ẹ́ ṣàpé ẹ̀jẹ̀ ń fa láàrin àgbò àti àfọ́mí aláàrin eh, sọ́rí màálù àti àkúlẹ̀ ní fa tàbí ṣàpé kò sí èméjì pé méjèèjì ju eh, eh. ṣùgbọ́n ẹgbẹ́ àkúmẹ́tẹ̀ ń fa náà ẹ̀ ẹ̀gbẹ́ ìlú ìlú àkúmẹ́tẹ̀ ẹ̀ sì gbẹ́rì ìgbé ìjábà fara fún mi ìjábà sábà máa ń pa ní màálù màálù gan-an wọ́n bẹ̀rẹ̀ sí nípa kèpẹ́lẹ̀ Yorùbá àmọ́ àgbo ní máa ń palẹ̀ yorùbá wọn lójú ti olówó màálù wọlé yá ó sì wọlé yá wọn parọ́ ni. ìgbà tó ti wá sọ wá wọ́n nísìn ìdí ìwà fẹ́ lára pé wọ́n fọ́ bá bílíọ̀ kí fọ́nra màálù wọn fọ́ bá bílíọ̀. torí káwọn yẹn máa pa màálù lọ́pọ̀lọpọ̀ wọn nìyẹn so màálù wọlé yá àkọ́mí wọlé yá àgbo wọlé yá ewúrẹ́ àlàkárì mú àwọn náà wọlé yá tó gbàdúrà tó ọjọ́ orí wọn so ìwé ló wá lọ́lá jù yẹn mi ní ẹnu òkúrọ́dà àwọn onímọ̀ lórí ìyẹ́ bó ṣe olè kó mọ̀ so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní fakulu minha wa at'imu al-ba'is al-faqir ọlọ́run ní ẹ̀yẹ lọ́lájì ẹ bá ti pẹ́ràn torí ẹ̀rọ pé tábà pẹ́ràn tán tábà pẹ́ràn tiẹ̀ ọmọ mẹ́rin wá fún àlọ́lájì ẹran àdáyà wọn tó bá pa wọn mú wá

alba'is alfaqir káwá fún aláìní tí ò ní tí ó sì ní béèrè ká fún wọn nílò ẹ̀ àmọ́ ọ̀rọ̀ tó lékè òní pé àkọ́kọ́ kì í ṣe ọ̀ràn yẹn kí ẹ̀ jẹ́ bẹ̀ kí ẹ bá rí jẹ alihamdulilah bó wù jẹ tó jẹ alihamdulilah tó bá wù jẹ tí ò rí jẹ ẹsẹ̀ bẹ̀ tó bá sì wù jẹ náà tó sì jẹ́ bẹ̀ náà àbúrò bẹ̀ tó kì í ṣe ọ̀ràn yẹn kálá láì tẹ̀lé ẹran hadaya. Hmm. so kì í ṣe ọ̀ràn yẹn pé dandan gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ kì í ṣe ọ̀ràn yẹn yẹn lè gba gan tí òtún lè jẹ́ ní òṣìṣẹ́ lọ. a wà fún àlùbá ìsàlùfàkì àmọ́ àwọn aláìní àpò lẹ́yìn àwọn àti ìjọba tó mú ni wọ́n ṣètò ní o. ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ọlọ́run lẹ́yìn wọ́n tó mẹ́rin yẹ kótó tafàtàwù àtàfàtù wọn ni almanasik àwọn alálàájì wọn wá bẹ̀rẹ̀ ṣe hajj wọn pẹ́rẹ́wú wọn bẹ̀rẹ̀ ṣe hajj ọjọ́ mẹ́fà péré ní máa tún ṣiṣẹ́ hajj ayyamul hajj sittatu ayyam dọ́tí dé ó pọ̀ jù six days ó kéré jù five days. alákọ̀ọ́kọ́ yẹmọ tẹ́rì wíyà tó máa dúró oṣù táwọn náà dòlù di on eight of dòlù hijab àmọ́ kò ní yàwó mú tẹ́rì wíyà nígbà tí gbogbo alálàájì pátá ẹni bá fẹ́ ṣe ájì tí ó bẹ̀rẹ̀ ṣe ájì nù nígbà tí bá ti mọ́jọ́ ni wọ́n á wẹ̀ wẹ̀ súnà láti wẹ̀ tán wọ́n fẹ́ wẹ̀ gan ẹ̀ máa ní ìrìn àbíyá fẹ́ jí ìrìn àbẹ́rẹ́ ṣe gbẹ̀ẹ́ tókẹ́ obìnrin náà ní ìgbẹ́ kílìpù ní irú ẹ̀ láburú bẹ̀ wọ́n bá ti lè wẹ̀ tán wọ́n bá ti gbé ara ní wọ́n ti sọ pé lóun là pẹ́ kán lọ fún mọ ẹ̀jẹ̀ ni ó ti dèwọ̀ fún wọn kán mú un kúrò rà wọ́n yẹ kí gánà àìlèpẹ̀ fún ọkùnrin ìwọ̀ ọṣẹ olóòórùn dandan wọn lè lò wọn ṣe kan bẹ jẹmọ́ obìnrin èlò kódà kó má sí ní háìdì fún ọ̀sẹ̀ ní ewu tó bá lọ ṣẹ́ ni nígbà tó wẹ̀ tán tó lè pẹ̀fúmù rẹ̀ tóra àwọn ọṣẹ yẹn nìyí ọkùnrin lè lọ ṣùgbọ́n tó bá náà bá kó fẹ́ ṣe hájú fẹ́ ṣe mọ́rọ́ ẹ̀ yóò jìnà sí nígbà tó fẹ́ gbé ara mi so on the eighth of the hijja wọ́n á bẹ̀rẹ̀ ṣe hájú oníkàlùkù wà lóde ẹni ẹnu ti wẹ̀ nàìjíríà náà ẹlẹ́mi ò dé súnmọ́ká pàtó gbé aṣọ ara mi aṣọ ara mi ó bínú láṣọ ara mi tòdí obìnrin múra dáadáa gbogbo gbogbo ìhòòhò ó lè fojú àti ọwọ́ lẹ̀ nígbà máa ń wọ̀ nílé wọn wọn ti máa ń wọ̀ ọ̀hún àwọn obìnrin náà súnà mọ́ sọ ìyá náà rorò náà wọn lè borun tasiré àwọn ẹ̀kọ́ mọ́ sọ múra tó máa múra ẹ̀ wọ́n ṣe ń wọ̀ yẹn máa múra bẹ́ẹ̀ wọ́n fi ṣe àjì wọn àmọ́ ọkùnrin ọkùnrin ní aṣọ ara mi méjì ni ìró àti ìpele ṣùgbọ́n aró pé ìran ìran súnà ni kó jẹ́ funfun kò pọn dandan títí kò pọn dandan bẹ́ẹ̀ pé alámì òròǹbó nìyẹn bá ní àmọ́ kò lè burú títí títí kó mọ́ ní owó ra dérú ọlọ́run tóbi pọ̀ kò lè burú títí kó mọ́ ní owó ra dérú ẹ mọ̀ rí dérú lára ẹlẹ́mì náà wọ́n ara pàkí àwọn magilé magilé àwọn lè di ẹlẹ́mì ìdáwọ́ ajẹ́ forty years ló fi dáa kó tó pé ẹ̀rẹ̀ ní máa sọ pé kò wọ aṣọ ayélujára ṣìrámù ló wọ̀ yìí àwòránmù ten real, náà kan sí ta two hundred riyal one fifty riyal ó kàn mọ́ wẹ̀ pé ọmọ ọmọdé ń sọ á ti dùn gbé láti ẹ̀ tó fi dáwọ́ rẹ̀ so aṣọ tẹ́lu just China yẹn lè lò yóò mọ ara yóò mọ orúkọ ẹ̀ sọ́kẹ́ àwọn àni làbẹ́ẹ̀kà lọ́wọ́ kó má hajjá má ti ó ti gbára gbé gbólóhùn yẹn gẹ́gẹ́ la fi gbára gbé tuma yẹn gbára gbé gbólóhùn yẹn lẹ́yìn náà labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'ma laka wal mulk la sharika laka ṣoṣo ma wíwọ ó kú bẹ́ẹ̀ wọ́n mọ̀ lọ́wọ́ mọ̀ náà on the eight of the hijab tẹ́tí tọ́ mọ̀ náà wọ́n ti fi zúrí wọ́n ti tá sí wọ́n ti fi mọ́tò ti fi ṣáì ibẹ̀ ni wọ́n sùn sí ìjọ kejì ló jẹ́ ọ̀dẹ̀ kínú ọ̀dẹ̀ náì ọ̀dẹ̀ náì yẹn lọ́jọ́ àràfá ilẹ̀ mọ́ lọ́dẹ̀ náì jẹ̀mọ́ wọn ti wẹ̀ tán pẹ̀lú aṣọ ara mi ó dìbò àràfá fred wọn lọ àràfá nù lọ́dẹ̀ náì so ọjọ́ àkọ́kọ́ iṣẹ́ hajj ó lọ ní kéèdì wọn á palẹ̀ mọ́ lọ sí Mínà ọjọ́ kejì ọ̀dẹ̀ náì wọ́n kúrò mẹ́ wọ́n mọ̀ lọ àràfá àfáàní wọn wà títí lórí àátúrú ibẹ̀ gan wọn ní kí mọ́gbàṣá yìí àmọ́ àsìkò mọ́gírímì wọn kúrò mẹ́ẹ̀ bó ṣe ló kúrò bí fọ́gbà ní ìkọ̀sáyè ó sì lè dárìn wọ́n tó lè ó gbúrọ̀ ọ̀nà jì ètò ń bẹ tàbá mú sí dáadáa ẹni náà máa sọ̀rọ̀ sáájú ìgbà tí ń sọ̀rọ̀ ọkọ̀ àti ìyàwó àwọn lábáwá yẹn wọ́n kàn mú sí ni orí lábá pé dorí àtàdúgbò lọ orí wọn pé dorí òyìnbó lọ ó gbọ́ tọ́lọ́run níbi ìyọ̀ rẹ̀ bẹ̀ nínú alábáwá ó mọ̀ pé tó bá mọ̀ sọ́gbìn ní ìdíjà yóò mọ̀ pé ó mọ̀ bọ́lọ̀ tóbi rí ó mọ̀ bọ́lọ̀ tóbi rí olùdarí wa péjú àtàdé lọ ó péjú orí àwa àwọn ìbò gan lọ òun ni ọlọ́run ti yọ nínú wọn ó gbọ́ láti fún ayé mọ́ tó bá yẹ pé dúdú lórí ẹ̀ bá péjú lárúbáwá lọ yìí ọlọ́run wa yọ láàrin lárúbáwá kò lè ríṣẹ́ ṣe tọ́lá àwọn fẹ́ pé orí títí wọ́n pè jùlọ lọ́lọ́wọ́ náà wọ́n sí ẹ gbọ́ mi yé bẹ́ẹ̀ náà ni kùránì kùránì àárín tó burú jù láyé láàrin ọmọnìyàn aláwọ̀ lọ́kọ́wá ni lọ́lọ́wọ́ fi kùránì kọ́ bẹ̀ mọ́ tó o dé ìdí ìwà tó lọ́wọ́ wá ní pọ̀ yóò fọ̀ mọ́ yóò fọ̀ mọ́ ẹ́ ẹgbẹ́ kọ́lá kọ́lá àbí yóò sọ mọ́ dáadáa tó bá yẹ pé àní ibi tọ́lọ̀ ti sọ kùránì kalẹ̀ àní ibẹ̀ kó ló wọ́ọ̀sì jù láyé kùránì ò ní lè ṣiṣẹ́ fún ibi tó wọ́ọ̀sì jù láyé tó bá fi ṣiṣẹ́ tó wọ́ọ̀sì jù láyé kò sí dá ibi lọ tó ní tó ti ṣiṣẹ́ fún gbogbo oògùn tó máa ń gbé jáde máa kọ́kọ́ tẹ̀sí ẹ máa tẹ̀sí ẹ máa á òṣìṣẹ́ ah, fún àdúrà fún àwọn tí àrùn wọn kò tó bí tó ń lò sí yẹn ọ̀nà ẹgbẹ́ ibi tó ń lò sí yẹn nìyí àrùn yẹn kéré ẹ wàá tu á wá ṣiṣẹ́ fún yẹn ẹ wàá ṣe wá gbé wá síbi tí àrùn bẹ̀rẹ̀ ti dúbẹ̀ lọ kò lè wọ́ọ̀kì yẹn lè gẹ́tì rìsọ́ọ̀tì àbí pé eré nìyẹn àtàyè nìyẹn alábọ̀ ọ̀ràn lè tó sáré tó bá ti di pásọ̀ tó lè jà ọ̀ràn yìí lọ́wọ́ wọ́n lọ íńtánẹ́ẹ̀tì ẹ lo ẹ wá íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì sára ìjà náà alẹ́ ìkàbàríyà náà alẹ́kùnrin àti ìṣẹ̀lẹ̀ ìgbẹ̀rù gbogbo all forces all Saudi forces wọ́n á ti display preparation wọn fún hajj twenty twenty six wọ́n rò bóyá wọ́n fẹ́ lọ jagun àgbáláyé àwọn ní ìdábàṣà fún wọn wọ́n display preparation wọn fún fún ìjọba àwọn army àwọn police air every every force wọ́n display máa wò báyìí ó máa pé à ah, kí á dì táwọn èèyàn wá sí náà lè lọ́bù bẹ̀rẹ̀ gbogbo wọn ti fẹ́ fún security maximum security gbogbo ẹ̀wọ̀n ìfẹ́ à ah, kìí ṣeré ó mọ iye àrùn táwọn èèyàn kú lọ́dọ̀ ni ìyẹn gan tó ẹ kó mọ̀ sí hajj mọ́ àrùn táwọn èèyàn kú lọ síbẹ̀ wọ́n síbẹ̀síbẹ̀ tó wà torí ẹgbà tó ṣẹlẹ̀ ní sísọ́nà àti ìtúbù ṣẹlẹ̀ táwọn èèyàn kú táwọn kan ń gbẹnu sókè kan ń gbẹnu sí pé ìjọba amẹ́ríkà ẹ̀kọ́ sáàtì fanadébíà ìrẹ̀lẹ̀ náà ìdílé ọdún ṣe kò sílùú kan láyé yìí tó lè kọ̀ tó gádùn yìí àti ìlú yìí nìkan táwọn kan wá dé máa ń jẹ ìjọba táwọn àtàkì ìlú sáàtì adébíà anáka jókèlè ẹ̀ka máa bá ṣe ẹ̀ka máa mọ sí ni ẹ̀wọ̀n ní wẹ́pọ̀n àtúnṣe ẹ́ no ọ̀tọ̀ ní kíyàn ní weapon ọ̀tọ̀ ní kíyàn lẹ́yìn àti máa dà lóru wọ́n ní weapon wọn lẹ́yìn àti dà lóru wọ́n ní lẹ́yìn nuclear weapon ṣáájú òní kò ìyẹn náà dẹ̀gá àlè ní wọn ò lé wọn láwọn ò ní lọ́gbọ̀ fún wa àbí àmọ́ gbogbo weapon tó ń sọ yìí standard di Amẹ́ríkà ní ìdàgbà bí àwọn ilẹ̀ lábára yẹn wà níbi weapon ṣùgbọ́n góòtù tí wọ́n ní pé àwọn ò fò bíi kọ́mọ́ sógun kọ́mọ́ sógun nílùú ìmọ̀ọ́ba ogun láàrin Israel papọ̀ mọ́ Amẹ́ríkà against Iran ẹ̀ẹ̀mọ́tẹ́ kó dì ní ẹ̀ẹ̀mọ́ tó mì nílé ayé ni olùkú gbogbo bí ìlú Iran ṣe gbogbo ti àwọn ilẹ̀ lárúbáwá ìpínlẹ̀ Saudi Arabia tó bá yẹ pé sáájú ọba ní wẹ́pọ̀ ni kò ní sí ájé ilé ìdẹ́jẹ́ ìrọ́ lọ yìí kódà ájì twenty years ò ní sí mọ́ twenty years to come ò ní sí àwọn bẹ́ẹ̀ tí ń gbogbo ẹ̀ náà tó wà lẹ́nu múra látòrò wọn náà náà àwọn ọjà ìmọ̀gbìn yẹn jà àwọn náà wà náà gbogbo wọn náà nàìjíríà àwọn ìjà nàìjíríà ìran ni àti ìran àwọn bọ́ kankan ẹni tó wà bẹ́ẹ̀ gẹ́ òmò bóṣe ń ṣẹlẹ̀ wọn àwọn yóò ní wẹ́pọ̀ wọn wẹ́pọ̀ kẹ̀ òye làgbà tíṣẹ́ náà bá gbọ́wọ́ nìyí wọ́n bọ́ọ̀bù kàábà wọ́n bọ́ọ̀bù mọ́ṣáláṣí wọ́n bọ́ọ̀bù gbogbo àyè àwọn àlàrọ́dìlì lókọ́ dẹ́sà àwọn àyẹ̀yẹ nìyí kí ló mọ̀ sọ kí ló mọ̀ sọ kò mọ̀ iye thousands of foreigners tó wà sáré àríwá tí wọ́n kẹ́kọ̀ọ́ fẹ́ ẹ́ bí mọ̀lẹ́bí bí òdì débẹ̀ ẹ́ àwọn mọ̀lẹ́bí ni bẹ́ẹ̀ ó sì lè padà kan mọ̀lẹ́bí tiẹ̀ náà náà lọ́wọ́ àwọn tó ń rí di mẹ́sì wọ́n rí ibi scientist lọ́fẹ̀ẹ́ wọ́n rí ibi kí lọ́fẹ̀ẹ́ wọ́n sì gbowó oṣù ẹ owó tẹ́lẹ̀mí gbà olóyè owó ẹlòmí mo two hundred and sixty thousand naira tó gbà lóṣù ọmọ yunifásitì nílò olù ọdún náà ní two hundred and sixty thousand naira ló ń gbà ọ̀dà gírádìtì ni ma àwa nàìjíríà yìí ọ̀yẹ̀ ọ̀yẹ̀ nẹ́tíwọ̀dì wà irin ọmọ sùúrù wọn gba lójú àmọ́ ní ìgbà wọn gbà lóòótọ́ wọn ìgbà bí wọn ilẹ̀ ń bá dà lórí nítorí ó sì yẹ kó dùn lóòótọ́ àìní mi dùn ìfini ìjọba sọpọ̀ ìjọba pẹ̀lú èlò ten thousand naira wọn náà ni àbí díẹ̀ díẹ̀ náà ni àti ìgbà yẹn tó lóṣù rí ìrètí àwọn wà nílùú nílùú tó fi ń gba owó two hundred and fifty three hundred and fifty omi five hundred omi one million every month ìyí tó wá kéré owó pléènì tó wọ̀ lọ ọ̀fẹ́ ni tó wọ̀ bọ̀ ọ̀fẹ́ ni tí ó wọ̀ fún ibi ọdún mẹ́rin fún first degree plus eight years masters um, four years masters eight years phd free ẹ wàá dé nàìjíríà ìlú yẹn làwọn tó mọ̀ wá jùlọ kó ẹ wàá gbẹ́dọ̀rọ̀ bí apá yìí aláìmoore ni yìí. aláìláàmọ̀rẹ́ ni ẹ máa ń sọ ohun tó wà nínú ìgbín yẹn kódà kan máa ń sọ tó wà nínú ìgbín yẹn láì dáa ṣé òun nìkan lè dáa ni àbó nìkan lè tó wà láyé ni àìmọye ìlú wo ló dáa lọ́wọ́ ti kárí ìlú wo ló dáa tó ẹ pé ìlú yẹn máa náwó sí ìlú á tún gbẹ́nu rọ̀ phd rẹ̀ ti ta first rẹ̀ bẹ̀rẹ̀ ti ta second degree rẹ̀ ti gbogbo àǹfààní ọ̀rọ̀ ni kò máa rí bàbá rẹ̀ olówó rẹ̀ lọ sílé ìwé sáré tí ń fẹ́ láǹfààní ẹ̀kọ́ wọn náà di ojáde yunifásitì. nínú ẹ káwọn èèyàn bẹ̀rù ọlọ́run ọmọ ẹ̀ so ìlú tó létò wọ́n ní ètò gidi wọ́n létò gan ìṣe kékeré wọ́n ní ètò wọ́n létò so ìlú yẹn nìyí jẹ̀mọ́ pẹ̀lú ètò wọn ọ̀pọ̀lọpọ̀ yunifásitì wọn lọ́dún bá ti best in the the best ìgbà tí wà nàìjíríà abẹ́lẹ́ ọ̀fọ́lọ́ kó tún nàìjíríà náà ṣe ẹ́ ìgbà tí wà ìgbà tí wà nàìjíríà gba ó wà ní nọ́mbà wa two seventy in the world náà ti ń wà ní nọ́mbà bíi twenty five nọ́mbà four nọ́mbà fifteen nọ́mbà ten. jama àsìkò ti lọ a máa tẹ̀síwájú látòdì àyà twenty nine ní next week inshallah lọ́dẹ̀ kó náà ní last friday àbí láti ṣọdún ọlọ́run ṣe wà nígbà náà lọ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته